عباده من الافتراء بحال الدار ورغبهم استعداد لدار القرار أحمده على نعمه الجزار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يجوز على عباده بكرمه الادراك ويبدو غفار الليل والنهار وأشهد أن محمدا عبده ورسوله سيد طيب الأبرار صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فأيها الإخوة في الله اتقوا الله وارحمه نداء ربكم عز وجل يقول الله تبارك وتعالى يا أيها الناس يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير أرجوكم الله أرجو الله تعالى بحمد محمد صلى الله عليه وسلم اللهم في أخرى عتيبة وقتم فارغ وقتم بارغ ní òye yìí ọlọ́wọ́n bá kí ẹjẹ́ sájẹ́rẹ̀ orin ẹ̀ láyé àtàkì àná wíwá wa táwa ọlọ́ba àkọsínú àkọsílẹ̀ iṣẹ́ rẹ̀ ìkọ̀ọ̀kan wa ìgbọ́n tá à ń sọ tá à ń sìn bọ́ ọlọ́jọ́ lè wúlò fún wa mo kí wọn ní kí sọlá àtọ̀là sí àtúndámọ̀ àlékún ọ̀rọ̀ àwọn ìlànà ìlọ́wọ́ ọ̀kan àkọlé wa ní àtàwé òmìnira lẹ́sẹ̀rẹ́ ìdúnyà àti èsì ara tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa nípa pé káyé mọ́jú wa lọ láti wá gbọdọ̀ àti àrùn. Tí ayé ó mọ̀ wọ̀ wà lọ, kàdùwá kò ní ìlú ìkùn àti àrùn ṣe àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí ibi táyé pọ́ọ̀nà ni ó padà bá ní ìyá náà bọ̀dá gbá yín àgbọn ẹ̀fọ́ lábẹ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ nìkan táyé gbé lọ tí ò dá padà bá ní ìyá náà kò sí tọ́ba tọ́sí kò yóò padà sọ́dọ̀ lọ́wọ́ ìwọ́n yẹn ló ń gbà wá pẹ̀lú tọ́pìkì yìí ni wípé báwo náà tẹ̀lé àbọ̀ ìjẹ́ náà ọlọ́run bá tó mọ̀ wọn tẹ́lẹ̀ báwo láti rí oríire àti iṣẹ́ oríire àti àmà sí tí òfin jẹ́ fáyé lójú wa lọ́wọ́ àwọn táyé nílé lọ tó wọ́ lọ fún láti tẹ́tẹ́tẹ́tẹ́ tí wọn ò ní jáde kí àmà sí tá a dáwọn náà padà sáré kí àmà yìí kò sábà rẹ̀ dáadáa lẹ́gbẹ́ bọ́lọ̀ àmọ́ wọ́n jà lọ kan sábà rẹ̀ lọ́wọ́ áyà tí wọ́n kàtà ní yá àjùlú pàdà ẹ̀yìn ìyẹn irú ìkòwò ni ìpè tó kárí tí ó tẹ́kọ̀ máa yá mọ̀ kan yá àjùlú pàdà nínú ọmọ ádámà gbogbo ọmọ ádámà náà pé àwọn tó ní bá gbà ẹgbẹ́ ìjọ ìyá mọ̀ yẹn fẹ́nìkan nínú ọmọ ádámà àdúgbò sí lọ yá àyè máa nínú nàtàlùkù àyàǹkà nìtàlù ńlá sẹ́yìn náà ló pé ọlọ́run sọ pé yá àyè wà nínú kẹmà wá wọ́n tó lọ lọ yá àyè máa nínú lẹ́nu pàtílẹ̀ máa débi tọ́jọ́ bẹ́ẹ̀ lónìí ọlọ́run sọ ìgbà tó ti wí àtọ́ ti jò ní gbogbo àbámá yìí ọlọ́run wa máa yẹ ewé ẹ̀ fún òògùn lójúmọ́ kàlá yìí tó ti fi kẹ̀kẹ́ fún òògùn náà sọ bẹ́ẹ̀ láyé ẹ̀yìn ènìyàn àwọn tí mo sọ ìfẹ́ ọ̀rọ̀ wọn wọ́n ti yọ sọ́mọ́ kò sí kọ̀ọ̀ kan tó kàn sẹ́yìn kan lè wà tí ó ní ìgbà àdá àbáwọ̀ fún àgbẹ̀ kò sí ti bọ̀ wọ́n ìyíká tó tẹ̀sẹ̀ lẹ̀ ní wípé ohun ìdùnnú ẹ̀ kò fẹ́ bọ̀. Lójọ́ tó tẹ́fà ní àkókò ìsìlámù lónìí, yóò wà ní àdójúkọ tó pọ̀ tó bá yẹ pé lóòótọ́ ló gbà ìsìlámù tó ń tọ́ náà. Yóò wà ní àdójúkọ tó pọ̀ síbi wípé mo wá fẹ́ gbọ́ fúlẹ̀fúlẹ̀ rẹ̀ gan-an báyìí. Ẹ wá sàlàyé ẹ̀sìn mi gan-an tó bá jẹ́ pé yóò jókòó tẹ̀lé kan tí ọmọ ṣàlàyé rẹ̀. mílíọ̀nù yẹn wà lóye mílíọ̀nù yẹn ó wà lóye lò tó bá jẹ́ wípé yóò máa béèrè látara ìpè látara ìpè mílíọ̀nù yẹn wà lóye lò fún un. tó bá pè pè pè pè ní nàìjíríà ó lè mọ̀ pé ghana yóò sanwó wọ́n jẹ́ ní ọlọ́run tó bá pé pèsè tó kó Ghana ó lè máa pe Amẹ́ríkà lọ sí bí èdè ìṣèlú Islam bí irú ìlú táwọn náà wà ìlú ìṣèlú Islam yóò máa pe àwọn àfẹ́ ẹni ọlọ́run lamẹ́ríkà yóò máa pe àwọn àfẹ́ ẹni ọlọ́run ní germany yóò máa sọ àwọn àfẹ́ ẹni ọlọ́run ní ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun ó túmọ̀ sí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ìdì náà mẹ́sẹ̀jì láàmù ní kìí ṣe pé kò sí mẹ́sẹ̀jì lórí ayé ó ká èyí kúrò bí àti yìí يا أيها الناس إن وعد الله حق. أي يمين، وتدخل عليهم فلا تغرنكم الحياة الدنيا ẹ̀rọ ìṣe ayé ń tàn lórí ẹ̀ sọ́kùtà ọ̀tún ní níta mi ayé àká mi ti pẹ̀lú ẹ̀rọ ìṣe ayé ń tàn lórí ẹ̀ wọ́n dá ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ náà mú mi láàyè ìbọn ẹ̀rọ ìṣe ẹ̀ṣẹ̀ gbogbo ohun tí máa ń tán ìkọ́sàlẹ̀ kọ́kọ́sàlẹ̀ dáadáa iná sẹ́kọ̀ọ́ ìyàwó àti ọ̀tá ẹ̀kọ́ sẹ́kọ̀ọ́ pàtàkì nínú àgbà ẹ̀yà lọ́wọ́. إنما يدعو الكفر يمين من أصحاب السعير òun máa ń pe àwọn ènìyàn lè àtàwọn tó bá mú lọ́ọ̀rẹ̀ ní máa ń pè wọ́n lọ sí afá àwọn àwọn olùmọ̀ àgbà nínú àwọn tó ti lọ ibi ìfọ́jú ìmìlẹ̀ fọ́jú wọ̀nyí kò lọ wọ́n ní wà pàdé ìhárùn ààrẹ ní ibi ìdàkẹ́ yìí ìpínlẹ̀ méjì ìyọ́nà ọba ní kápá fún ayàrá àgbà yìí ìpínlẹ̀ tuntun nìyà ìpínlẹ̀ ayé wà fún ìpínlẹ̀ tó ṣe ìtọ́ àti ìpínlẹ̀ ṣe ìtọ́

màbíyà lẹ́yìn èébì láì wọ́n ní ìfúnà ó dálẹ́bẹ̀ẹ́dì ó ṣe wọ́n ní ẹ̀sìn tí ẹ̀ máa ń kùn lọ sí àdánwò ó ṣe wọ́n ní kí ni ẹ̀sìn tí ẹ̀ máa ń kùn lọ àdánwò wọ́n dàbí ní ìdájọ́ ìdájọ́ ìdájọ́ kò kàn déédéé dá owó àbí dúkìá kọ́ wa dá lórí wípé kákan fi gbádùn كما في المسند عنه صلى الله تعالى عليه وسلم هو عن الإمام الإمام محمد وعليه صلى الله تعالى وسلم تجاء حديث القدسي ọ̀rọ̀ ọlọ́run kẹ̀kẹ́ fún ara rẹ̀ ní tó gbẹ̀mọ́ àlàáfíà ìfọ̀rọ̀ ọ̀rọ̀ يقول الله تعالى إنا نزلنا المال لإقام الصلاة قالوا لا رسول الله owó asọ́kalẹ̀ ajá léyìn kọ́lù sọ́lá nítorí kẹ́lẹ̀ mọ́tò sọ́lá tó dáadáa. Tẹ̀lé ìyàwó ẹ̀. Àdéhùn kò sí àdéhùn kò sí wọ́n kọ́ àdéhùn kan kò sí ẹtì ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ ó wú ojú ọ̀rọ̀ ànábì lọ́sọ̀ sọlọ́lọ́ òṣù àṣọlá mẹ́kọ̀ọ́ kò sì tó fi tó àlùkò àǹtẹ̀ yìí. fúnra wa náà ló sọ ànábì sọlọ́lọ́ òṣù àṣọlá sọ pé mò ń wí fún yín gẹ́gẹ́ tọ́lọ̀ ọba mi ti iná nàìjíríà náà ìfọ́ọ̀mù sọ̀lá adá owó adá dúkìá ọ̀rọ̀ kẹ́ẹ̀dì náà ti torí ẹ̀ tí ìbá lọ́wọ́ àtàkùn àti ìbá tó bẹ̀rẹ̀ ọlọ́run tí ìbá tó bẹ̀rẹ̀ ọlọ́run kò ní jẹ́ kí ìhà ìrìn náà òbí máa ń léyàn níbi ẹ̀jẹ̀ nígbà tó tẹ́ka ní tó rọrọ̀ gan sáàrùn òfin àti ìrìnbá tẹ́rì pé àwọn sáríkà ní ìmọ̀ ọmọ ọmọ àìráyè nìyí ẹ̀rá yèmí àìjẹ́ àmì ẹjẹ́ orílẹ̀ ẹ̀kọ́ ní sásù àjọ́là má bà mí. nínú làásà mi ìlú má fẹ́ kí ọ̀pọ̀ ń balẹ̀ kí báyìí lọ sí àbáńtí náà. bẹ́ẹ̀ sì ni lóòótọ́ tọ́lọ̀ bá jogún bẹ̀rù ẹ̀fún èèyàn ìfọ̀kànbalẹ̀ ń bẹ nínú kátàkì kẹ́hìn àti ọlọ́run kí ìwọ̀n rọrọ̀ kò sí èméjì mẹ́ àtọ́lọ̀bá àti tí èsù bá fún orí oúnjẹ lókun ló tọ́ ní fúgbàmù tọ́jú òní bóyá tó tó àjúmà ní ọ̀nà tí èèyàn wò wípé kí ni fún rọrọ̀ dé ìjẹ́ dúpẹ́ fọ́lọ̀ ó dà nígbà máa sọ láti jùmọ̀ ní àwọn ní gbogbo ọ̀sọ̀ tí òfin tó sísọ láti ìjọba tó ti lọ́sọ̀ọ̀sẹ̀ ní mọ́tà nìkárọ́ ó fi ṣe sọ láti tó máa tẹ̀lé àtẹ̀lé ní àgọ́ àbọ̀tẹ̀lé rẹ̀ lẹ́nu àbújá. one hundred thousand ládá sọ̀látọ̀ ẹ̀yọ̀ kan àwọn àbúrò àti ìṣẹ́lẹ̀ rẹ̀ dàbà kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ bàbá pàfẹ́kì tí ó sì láwọn àbúrò rẹ̀ kí ló fà á sí lọ́pọ̀ ọ̀pọ̀ fún tó wù ní ọ̀rọ̀. ó dà ló fẹ́ bí ilé rẹ̀ ṣé àǹfààní sí àtàlẹ́ mi kí ló fà á sí ẹ̀mí bá yàrá. Ọ̀pọ̀ olú ọlọ́run. Ẹ̀sọ̀ tó tẹ̀ bá lè mú wá ojú ọlọ́run yóò gba ìlọ́gbọ̀n ìlọ́gbọ̀n ìlọ́gbọ̀n ó yà láyé ní ìyẹn tó fi sí three thousand fún owó ó bẹ́ẹ̀ fi sí three thousand six thousand naira sí owó ó wà ní àwọn two hundred thousand ó yẹ ìyàtí tẹ̀lé èèyàn fi five hundred thousand lọ ṣẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti fún àdéhùn aráàlú ní mọ́tà fún òní kó káàkiri fún bẹ́ẹ̀ o ṣùgbọ́n mà pé tó wọ́n rí dá bẹ́ẹ̀ ó kọjá tó ń lọ ní fẹ́ẹ̀dì náà nìyẹn ní. ẹ̀wọ̀n ń bọ́ wá ló fún kéèyàn tí kéèyàn lé ní ẹ̀jẹ̀ ìṣòwò ní àdìpọ́nù tó wù. tòtò iná ẹ̀ ní ẹ̀ka kàwọ́ ẹtí bẹ́ẹ̀ ọ̀dọ́ sáájú ẹ̀ fún ẹ̀ ìṣẹ̀lẹ̀ á. gbogbo owó ní ibi tó o ẹ̀ka èyí tó tán fún àwọn náà sọ̀rọ̀ pípẹ́ tó sọ láti fún màá ní àwọn kòtòkò láàrin ọ̀sẹ̀ yẹn ni àyà síbẹ̀ ni adá ọ̀rọ̀ tó yí ní ìfọ́nù sọ́lá kẹ́lẹ̀ náà ní sọ́lá wà ìdá ìzàká kẹ́lẹ̀ náà yóò zàká wà lọ́ọ̀ká na yóò ní àádámà wáádé ní máàlì tọ́mọ àádámà bá ní wọ́n ń pe àárín òkè òkè tó ga tó ga roro lẹ́jọ́ báyìí lẹ́jọ́ báyìí àárín rẹ̀ òkè tó ga roro bíbí tó rí lóbi ó dúró báyìí ó tún wá dúró lẹ́jọ́ kejì àárín méjèèjì wọ́n pè ní wá táwọn ọ̀rẹ́ ìwọ́n pè ní valley òjíṣẹ́ ọlọ́run bá sọ lọ́wọ́ sáré kálá ní tọ́mọ ádámọ̀ bá ní wáàdì kan mímáàlì tó jẹ́ pé góòlù ni wọ́n di lẹ́sẹ̀ láti falẹ̀ dé sókè yẹn gadé bóyá òkè wọn tó wá gùn láti bí dáradà wọ́n wá lẹ́sẹ̀ pẹ̀lú góòlù ọ̀gá dúkìá lórí ayé tá a wà ní tó fi tán òun náà ni góòlù làbùtága ìlẹ́yìn sáà nìyá ni sábà fi parí lọ́wọ́ yóò ní ọjà fún ẹni ọba àtẹjọ́ máa ṣe àtúntẹ̀rù ẹ̀ kílẹ̀ rí ẹni àtúntẹ̀rù ẹ̀ làbùsága wàlọ̀ká láwù àní bẹ́ẹ̀ bá tó bá tó ń fa ìpèsè lọ́wọ́ làbùsága láwù àní kan lórí àwọn ẹ̀yìn rẹ̀ kàn ń wọ̀ ọ́ bá wọn ọ̀nà pọ̀ bàbá tó lórí olé ìfẹ̀sì àtúntẹ̀ Èyí ọlọ́run yóò sọ̀rọ̀ sọ̀lọ́lọ́ ọ̀sán wà láàyè àwùjọ ọ̀hún àgbà kò sí kankan yóò mú àjẹsí ọmọ adáta ìlà sọ̀rọ̀ àfihàn. Ó ti gbà tí ò bá lẹ́nu àti sọ̀rọ̀ mọ́ lọ́mọ adáta mú sí èrè. Ẹlòmíì bílíọ̀nù àdékùn ìgbàgbọ́ bílíọ̀nù ìgbàgbọ́ bílíọ̀nù bílíọ̀nù ní àkáǹtì tí bá ń láwọn nínú àwọn àjọ àgbáyé yìí tí bá ń láwọn owó ẹgbẹ̀rẹ̀ ní ẹ̀ta ọ̀nà. wọ́n bẹ̀rẹ̀ ọmọ adáwọ̀ rẹ̀. bìkọ́ tọ́rọ̀ yóò wá ilé òjíṣẹ́ ọlọ́run ìbámu jẹun kùtì ọlọ́run pípọ̀ ọmọ yẹn bá ti ń bẹ́ẹ̀ yóò kojú fún ọmọ ẹ̀ yóò yẹ ti aláìní yóò mọ̀ bẹ́ẹ̀ wẹ̀ tó rẹ̀ bá tó yóò mọ̀ bẹ́ẹ̀ wẹ̀ ẹnu mi tún mọ ọmọ tó pé kílà tó wá kílà tó wá bí bá ti ní èyí lágbájá ní ọdún tó ẹ lákòókò bẹ́ẹ̀ tó bá dé lẹ́nu yẹn yóò yẹ ẹni tó wà ní ọ̀pá mo ń tọ́jú lówó ọ̀rọ̀ ọdún náà ní ìlú tẹ́lẹ̀ káṣí ti lù pẹ̀lú ọ̀rọ̀ ọwọ́ sọ pé nígbà tó ń lọ máa lọ mọ̀ tó lọ nígbà tó ń lọ bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ìpadà mi ọlọ́run á wò pé ìgbà yẹn ní ìtọ́jú ọ̀sán yóò tẹ́lẹ̀ bá ti fún mi àti ìbá ti fún mi lọ́wọ́ ìrìn tẹ́lifí náà kéde kékeré ní wọ́n ti wọ́n pàtó òun tẹ́lifí ní ló bá rí pé ká tẹ́lẹ̀ ní ìmọ̀mọ́ ayélujára wá lọ́wọ́ tẹ́lẹ̀ pé àtẹ́lifí ní ọ̀pọ̀ òun tó mọ̀ àti àdáṣe náà ló ń tó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ wọ́n tó wá fún ní agbára tó ní ìwé ìpínlẹ̀ ilé àbámọ̀ tó tó tó wọ́n máa dámọ̀ pẹ̀lú nìyẹn wọ́n máa dámọ̀ pẹ̀lú nìyẹn wà láyé ń tàwọn tó fà náà àdàm ní ìdàsọ́rọ̀ ìpẹ̀lẹ̀ kan ní òjò wà lẹ́nu kò sẹ́ni kàtà àmì ìwé ìpẹ̀lẹ̀ ọmọ adámọ̀ tó ń tó tóbi lórí olùmọ̀. Ìyàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ọmọ ìfẹ́lẹ́ àyàrá wa nípa bí ìwọ̀n ìdòdò kòkòrò ayé máa ń lọ. Ìyàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ọmọ. Kò sẹ́ni kan ní wa lẹ́kọ̀ọ́ òṣèlú ìgbà kan. Kódà ẹ̀rù òsì agbára àwọn tó rọrọ̀ yẹn tí ò sí rọrọ̀ lọ. Bẹ́ẹ̀ èèyàn ti wàhálà ó já ọjà gbọ́dọ̀ wọlé ọlọ́sùn wọn lórí ìwé lọsàlẹ lórí tó kọlé ìdá lọsà bá kọ fún mi wàhálà àti ìmọ̀tò lórí ilé tó ń kójọ ìtọ́mọ̀ síta yóò ju wàhálà tó ti kótó kójọ lọ. àwọn kan tí mo rẹ́ di tí màá padà yẹn náà ni mo ní tọ́pìkì yìí àwọn kan tí mo rẹ́ di yìí yẹn jẹ́ kí n ó yẹ kó máa fi lọ́n ó jókòó kó máa fi lọ́n báyìí ó sì ẹ̀rú ń ba ẹ̀rú ń ba lókè kan ẹ̀rú ń ba pé ó lè pa lọ́wọ́ انظروا كيف آثر النبي على على عند الله ẹwà àwùjọ náà ti bá lọ sí ìjà pàdé àgbà tí gbogbo ìjọba ìjọba ìjẹ́ báyìí ọ̀nà ìjọba ìjẹ́ báyìí ọlọ́run bẹ̀rẹ̀ sí kálíwò ìjẹ́ nínú àlùkòrán kẹrin àti nínú súnmọ̀ tàbí sọlọ́lọ́wọ́ àwọn ìwò bẹ̀rẹ̀ wọ́n ní sí ìkéyìí ẹ́ ìgbìyànjú ẹgbẹ́ ìgbẹ́ آخروا الحياة الدنيا على ما عند الله وكيف اشتد لهم أموالهم وأولادهم في الله ẹ̀ṣàkéèkì bí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ ní ẹgbẹ́ àfẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọpàá ọ̀tá ẹgbẹ́ àfẹ́lẹ́ ọ̀pọ̀lọpàá wà lọ́rọ̀ ẹ̀bá àfẹ́lẹ́ ọ̀pọ̀lọpàá jẹ́ bí dáadáa dáwọ́lé ìfọ́fọ́ gbogbo ẹgbẹ́ tẹ̀lé ọlọ́run tó ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run tó ọlọ́run balẹ̀ ìdí wọn dáwọlé wọn ìdí wọn dáwọlé wọn yọ ní dáadáa ẹ wá wọ́n fi ìdájí aláṣẹ náà àti ìlà ẹ wo ti káàbù máa padà fún wọn láti ọlọ́wọ́ bá wọn. ìtò pọ̀ jù lóye fún ẹ̀rọ. àmì ìsìnkú yára ní àti àná lọ́wọ́ àmínú ìyá ìrìnàjò ànáwó ọ̀hún séèjì ọmọ ìgbà tó tó wọn padà lọ́dọ̀ lọ́dọ̀ ẹ̀dá mi lọ fún òbí báyìí ẹ̀dá mi lọ fún òbí báyìí ẹ̀dá mi lọ fún òbí báyìí ọlọ́run ti tán ọlọ́run àrùn ọ̀sán àrùn tó ń tọ́jú ọlọ́run. wọ́n á jẹ́ mẹ́rin jẹ́ mẹ́rin dá àdínkù tó wọ́n fi fọ́mọ ìyẹn tàbí ilé ìlú ó yọ ọmọ yóò yẹ ìlú mẹ́ta tàbí kẹ́lẹ̀ ẹ̀rọ máa ti mọ̀ ní méjèèjì náà ní ìṣẹ̀lẹ̀ nínú kárí kọ́kọ́ ìpàdé ọmọ sí mọ̀ àdínkù sí ẹ̀kọ́ ọmọ ọmọ sí mọ̀ ẹ̀rọ ní ìpàdé kọ́ ní ìfẹ́lẹ́ sọ̀rọ̀ kò sí ìpàdé rẹ̀ sábà rẹ̀ sọ̀rọ̀ ní ìpàdé sọ̀rọ̀ pé ẹni yẹn wà ní káwọ́ ọdún mẹ́jọ lójó pẹ̀lú ìdílé tó wà nínú ìdílé ó tẹ̀lé bẹ́ẹ̀ kódà ní ọdún ní wọ́n sàkóso ìwúrú ẹ̀ èmi fi hàn nínú ìjọba ìlú ẹ̀lẹ́ mọ́ ìlú torí ìbẹ̀kọ́ lọ ọlọ́lọ́lọ́lọ́ tẹ́wà tàbí ìbẹ̀kọ́ lọ lásìkò yẹn yóò kàn sí kìlàkìlàkìlà nígbà tẹ̀sẹ̀ kò sí mẹ́rin kọ̀ndíṣàn àti mẹ́tọ̀ sọmọ ìlú àti ìlú ayé ó padà wá ọdún wà tàbí láì nínú sọ́tùlà ní àbúrò àjọba ayàmì ọ̀pọ̀ wà ọ̀dọ̀ ìlú múná kọ̀rọ̀ dára kàmá ọ̀pọ̀ náà mú àwọ̀ àtàlọ́pọ̀ wọ́tà ọmọ ọ̀wọ́ ìnáà fún ọ̀rọ̀ àbúrò ìlú wọ́n lọ́kọ̀ọ́ ní múná kọ̀rọ̀ ọ̀dà ọ̀rọ̀ ní ẹ̀kú wa àrùkí àtọ́sílẹ̀ nígbà yìí ẹ ti padà wá bá wa fòrọ́ dáadáa lẹ́ni kọ̀ọ̀kan lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ kẹ́mẹ́rẹ́ pàdàbò náà lórí àwọn aláàrọ̀ bẹ́ẹ̀ ti wáyé lẹ́yọ lẹ́yọ lẹ́yọ àtàrí lẹ́yọ kàkàbí lẹ́yọ pọ̀ ní ilẹ̀ torí bẹ́ẹ̀ náà àwọn ìyá tó wáyé ní ìdí náà tẹ̀gbọ́gbọ́lágbọ́já nínú tẹ̀gbọ́gbọ́lágbọ́já ń tó máa sẹ̀gbọ́n lágbájá ní èdè kàmá kọ̀lápọ̀ náà tó wá wọ̀ làmà bá a fi sáyé nílẹ̀ wọ́n dára ọdún náà ọ̀wọ́ iná fún wa ọmọ àbúrò ìmọ̀ wọ́n dára fún ẹwà fi sílẹ̀ nígbà lọ́nà náà ọ̀wọ́ iná fún ó dá fún yí wọ̀rọ̀ àbúrò ẹ̀ kó wá pàdé wa kò sí kó wá pàdé kò sí kó wá pàdé ọlọ́mọ wà láwọn ẹ̀rọ ìjọba ẹ̀kọ́ yìí àìsírọ̀m ẹ lọ mọ̀ mọ̀dájú halala ààrùn ìdíyà ìsà èyàn wá rí ìkàkójọ ó ń sọ gbogbo ìwọ ọlọ́pàá pátá ní òkú ìgbàjọ tí ó gbogbo gbogbo sínú gbogbo ló ṣe tó owó fi máa kéde sì tó rẹ̀ wàhálà èyàn wá lówó wọ́ọ̀rì fún sáà sí ní ìjàgbọ́jọ àdáà èwo ló rọrùn méjì ní ìjọba fún ọlọ́run ti rọrùn ìyẹn fún halali lọ yóò ti fèrò ìyẹn fún haram lọ yóò jẹ yẹn wọ́n mọ̀ sí òrùn láì lọ àpadà sí haram náà wà dé ahoro wàlá yàrá kan ha ilẹ̀ ọ̀pọ̀dà wọ́n sọ wà lọ́wọ́ kò sẹ́ni kankan tí ó wà lẹ́yìn tí ó wà fún ibi wípé fóun sáàkì kó jọ fún kò sí tó kan òun wáyé padà náà ọlọ́run bá bẹ̀ àfihàn tó yẹ kí òye òye fi òye fi ó ti bọ́ fún. Fọ̀gámí ti àwọn ará ìlú láti yà. Wọ́n fẹ́ káwọ̀ yìí sí iye yẹn tó ti lọ fún ọ. Àwọn nǹkan tí ó mọ̀ lọ ayé yìí ti yẹ mọ́ ọ. Wọ́n fẹ́ káwọ̀ yìí sí iye tó ti lọ fún ọ. Kí wọ́n ṣe ìṣẹ́rí padà náà kìí ṣe kí wọ́n dákú ẹ̀rọ akọ́ bá dákú ní ẹ̀rọ bá bẹ́ẹ̀ tó yẹ̀dọ́ ìlọ bá bá dákú ní padà wàká ń àbí ilé ìkọ̀dé bá rọ̀ pẹ̀lú bá àìmọ̀ yẹn ló dùn bẹ́ẹ̀ táwọn náà bá ń rò sábà ń rò ní ìlú kan ilẹ̀ kọ̀ọ̀kan wá ọ̀yà ilé yàrá òun kan náà tẹ́mi bá rò èdè kan yìí lọ́mọdé léèwé lágbà lọ́kùnrin lóbìnrin àbáwọn táàjọ jẹ́ kékeré mo rántí àwọn táàjọ jẹ́ kékeré táàjọ ń bá wà dáadáa ní òtún láyé ní kí ló sọ̀rọ̀ fún kí bá ti fi padà rọ̀ lọ. Tàbá wò lé oúnjẹ náà wá tá bímọ bímọ tá a fi ọmọ wa náà ẹlòmíì ti fi ayá ẹ̀ ẹlòmíì ti fi ọmọ ẹ̀ àbí àwọn ọkọ ní àbá àwọn olólùfẹ́ àwọn màgìyà àwọn ọ̀dàlẹ̀ ẹlòmíì ti fi bàbá ẹ̀ ẹlòmíì ti fi ìyá ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وترك الأهل والأصحاب وصار إلى سواء ọ̀sọ́ọ̀rọ̀ ilẹ̀ àtàwárí àwọn ẹ̀kọ́ àwọn tó lọ yìí àtúwọ́lẹ̀ lásán òkú àtúwọ́lẹ̀ lásán sọ́ọ̀rọ̀ ilẹ̀ àtàwárí àwọn ẹ̀kọ́ wọ́n ń bẹ nínú ní ìbéèrè tẹ́lú wọn ti láyé àtúwọ́lẹ̀ lásán òkú ọjọ́gbọ́n kan ní àwọn náà sàyẹ̀dẹ̀ àgbóhùn àwọn àdáyà ìrìnrún mo mọ̀ rí báwọn èèyàn lọ́wọ́ ọmọ padà nígbà tí sọ̀rọ̀ ìyá àmà àárò lówó bí lè kọ́ ọ̀sán ìmọ̀kọ́ tí ń gbà tí wọ́n dẹ́lẹ̀ ilẹ̀ tí òṣèlú tó lè wà lọ́lẹ̀ a mú ló lè kó tó dáńgbà náà mú àbí wọ́n gbé ìwọ̀n fẹ́ pàtàkì àwọn ọ̀rá yìí méjèèjì náà ló lẹ̀ àwọn ilé ìfẹ́ padà bọ̀ bọ́ náà wọ́n sì wẹ́lú àwọn ẹlòmíì tó kù sí ọlọ́run lọ́pàá sílẹ̀ lọ́rùn fún wa إنها رحلات متتالية رحلات متتالية إلى دار الآخرة لا تفوت إن أجزاء صحيح tí mú kí ọkàn èèyàn ó gbọ̀n tí ẹ̀ bá rán ti kó náà sẹ́kù sáyé tí sọ̀rọ̀ lórí tí ó padà sí ìrìn àjò tí ìṣẹ̀lẹ̀ léraléra tí ó dá ọdún gbà kan àmọ́ ìfúkọ́ fẹ́yàn ó gbọ̀n ẹnìkan kọ̀lẹ́ẹ̀dì mi ni lẹ́nu iṣẹ́ àjọ́sí lẹ́nìkan náà ni éjì méjì ni wá ìgbà tó kù bá mú ọkà ẹ̀ máa gùn débi pé kò bá wà wẹ̀ fún un kò sí kéde kódà ọmọ ẹnìkan kú ọmọ bíi ọmọ sẹ́yìn yà níjọ́ bá ti kú báyìí yóò kàn ọ́ lè mọ́ta tó ẹgbẹ́ nìkan kó dá lẹ́kọ̀ọ́ tó wọlé kọ̀míkì káwọn ó ní ojúra àti rókù mọ́sàlẹ̀ ńlá mọ́lá ẹlẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́ yóò bá wọn ẹ̀yìn gẹ́gẹ́ lórí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀mí lòkè ẹ̀mí lọlẹ̀ òkú lẹ́yìn náà sẹ́nà pẹ́lá kò tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó ti kó mọ ọkọ̀ ẹ̀gbọ́n tó bá jẹ́ pé ọlọ́run bá fẹ́ tí ó wá wá láyé lọ́pìnà kákan yàjú fáríra ara àgbẹ̀rẹ̀ àwà yìí kó wọ́n àtẹ́lẹ̀ tẹ̀sà tó padà lójú ẹni ọ̀kan ó jẹ́ pé nígbà tó lọ́run bá fẹ́ tó tún káwà kó lè gbẹ́nà àlékà dáríkà ọ̀dáríkà làwọn ìfẹ́ rọrùn ọlọ́run but lílọ lílọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti lílọ oríṣiríṣi àwọn èèyàn rẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ sọ pé òun ọmọ ọmọ nígbà rẹ̀ títún pàtàkì ààrẹ ìlú bẹ̀rẹ̀ ìgbà òun náà tún lọ ẹni tí lé òun náà lọ àṣẹ́kùn kẹ̀dí òun náà lọ òun ní àwọn olùmọ̀gbọ̀n pé yẹ́dá òfin yá àkọ́ọ́dún ọjà màá àwọn èèyàn lọ lẹ́yẹ kọ̀ọ̀kan àwọn èèyàn lọ nígbà náà bẹ́ẹ̀lì kan ní pẹ̀lú ìwọ̀n bá jẹ́ ìgbà yìí ní ọjọ́ ń fi ọkọ̀ ọrùn àwọn èèyàn nígbà rẹ̀ kọ̀ọ̀kan tó tó tẹ̀lé ẹ̀rọ lọ́dẹ̀ láyé láti pọ̀ covid nineteen láhàwọ́lá ọ̀làwọ́ wà láyé láyé láyé. níjọ́ tí mo tí ò rọrùn láti máa lẹ́ta ayé ẹ̀rọ ọ̀dẹ́ yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ lẹ́ta ayé ẹ̀rọ tẹ́lẹ̀ èèyàn nínú inú inú mọ́tò bára bí ìrẹ̀ bí ìkápá bí àwọn máa ń jẹ àyè wọ àbá ọmọ àkúmọ̀ ha ọjọ́ tí bàbá kú kọ́ sáà lórí ìlú tó tọ́kàn wọn gbọgbẹ́ olórí ẹbí wọ́n pè lẹ́kọ̀ọ́ wọ́n pè ní wọ́n pè náà ni fún fún èmi lẹ́nu mi ti sọ sí kéètò oṣù bàjẹ́ tó ìgbé lágbájá lọ oṣù torí inú tó ìgbé lágbájá lọ àwọn eléyìí lọ àwọn ìyá lọ wà mú lú àwọn ọba lọ ẹ̀rá máa wọ pé irú àwọn ilé ìgbà tó bá fẹ́ àwọn ọ̀dọ̀ rárá o lọ́tọ́ bá yá lọ́ọ̀ni wà mọ̀ màá yìí àwọn tí wọ́n ti pọ̀ yí wọn náà lọ wọ àgbìnìyà àwọn olówó lọ ẹwà àwọn tí wọ́n lójú wa yàtọ̀ sáwọn tàbí ẹwà àwọn tí ń ṣèjọba ẹwà àwọn tó jẹ́ pé ní a bá bẹ̀rẹ̀ owó tọwọ́ wọn mú ọ̀yí wọn ní kọ́ àmì wọn ní wọn ní kùnà láti sọ́tẹ̀ ẹni àmì bàbá kan nígbà tí mo fẹ́ mọ́ náà ó rí sáyà àti pàǹpẹ̀ kámẹ́tì pẹ̀lú lọ́dà jọra àìsàn bóyá ìsàlẹ̀ ojú ojú sọ́fàtẹ̀lẹ̀ ó tú àwọn ọ̀dọ́ àwọn àdọ́lọ́ máa tọ́jú ara rí máa lọ fọ́ ọdẹ jẹ báwọn dọ́kítọ̀ ti máa wí bọ́ sọ́wọ́n ẹ̀jẹ̀ káàkiri káàkiri pàgọ́ ọjọ́ pàgọ́ ọjọ́ pàgọ́ tó ó tó ní ń sọ fún ẹni tó padà tọ́jú ẹ̀ tó jẹ́ olùdíjàfẹ́ ilẹ̀ ọlọ́run tí ó tẹ̀lé lọ ìwà nípẹ́ ó ní òun fẹ́ sọ̀rọ̀ sínú ibi tẹ́ ìwádìí ẹran ló wá gbádùn ó ní láti bẹ̀rẹ̀ ẹran irú ẹran yóò kó jẹ́ irin nìkan lòun ò sí ìpamọ́ òun ó kàkọ́ náà ní owó bẹ́ẹ̀ kò sí ìkẹta bẹ́ẹ̀ ní ó ní ìgbádùn òun kan kò fẹ́ bìí náà èmi ò mọ̀ mo gbọ́rọ̀ ẹ̀ èmi náà wá mẹ́rin kan tí wọ́n náà fẹnu ara ẹ̀ sọ ní kálímà yìí ọ̀pọ̀ ìpàdé lọ́pẹ́ pàdárí pàdé ní sọ̀rọ̀ yìí onígbà tó ń pàdọ̀ ó kàn wá lọ mọ́ra pé ọlọ́run bá alhamdulillah ó ní mo tún fẹ́ bọ́lọ́run náà nígbà tí mo wà ní nàìjíríà o ṣùgbọ́n yìí wà tó sábà mọ̀ wá sọ̀rọ̀ wá ọ̀sán pé alhamdulillah torí pé àìsàn bá débi wípé ẹ mọ́ jà fún mi mọ́ ní. ó ní títí ní bọ́ọ̀dì ń sọ̀rọ̀ olówó lòun ti jẹ́ ó ń tọkọ tuntun ó ń takòtò púpọ̀ ó ń takòtò ó tún náà wọ́n lè kó sẹ́kọ̀ọ́ ní ilé olówó òfìsàn kí wá lọ́wọ́ ní kọjọ́ ara òun sí arábìnrin rẹ̀ kí títò òfin lé àwọn ẹjọ́ pọ̀ àtàwọn aládùúgbò pé ẹ̀fẹ̀ mílẹ̀ fún ìdàgbà ọ̀dọ́ wọ́n láì nígbà bá ń fi sọ̀rọ̀ mo wà nígbà fún ìjọ náà nímọ̀ ìdílé onílù mọ́tàrí tó ń kà bá lómi rẹ̀ nígbà tó ń lọ ọ̀gbọ̀n fún mi òun àlágà bá dé ọlọ́run yóò ìdáyé ikú lòun rè àlágà bá dé ìyẹn wá sí wọ́n tọ́jú lọ́wọ́ ó ní mi ò fẹ́ mọ̀ kẹ́kẹ́ ń ta àwọn ènìyàn kí n parí sọ̀wá kí n ta bí ìlọ ní airport ní máa lọ wọ́n ní orí pé ìkankan náà wọ̀tẹ́bá lè lè tẹ́lẹ̀ tí ẹ̀hún tẹ́lẹ̀ olé àdíjọ́ ọ̀bá ní ìtọ́lọ̀ náà kan mọ́rọ̀ lẹ́yìn olóhùn ẹ̀mọ́ ọ̀fẹ́ yá ní kankan antájí mọ̀ ní ni ọ̀bá ní ọ̀sán àgìrìyà àwọn ọlọ́rọ̀ lọ ilẹ̀ lábọ́rọ̀ ní sáàmì àtijọ́ rẹ̀ yẹn àwọn ọlọ́rọ̀ lọ oòrùn bí òfin dvd tí wọ́n fẹ́ ná kéde ìbòlẹ̀ ni wọ́n fẹ́ gbé wọn lọ owó wà ó dámàkúta kọ̀bìkà fún ní ẹmọ́ ẹmọ́ dìná ẹ̀wọ̀ owó wà ó ìfàjà ìgbọ́ adúmọ̀bí tí mo sọ̀rọ̀ ìlọ́dí ìsìn kọ́ ẹnìkan ní ẹ́ Allahu Akbar adúmọ̀bí ìlú náwó ìlú náwó yìí ìdíjọ́ òun lọ sí ẹ̀rẹ́ torí pé ìdíyàn ti náà ní sí ẹ̀ ìtó sílẹ̀ ìdí ẹ̀ àdìsá náà ti ní sọ́mọ́ ọ̀sára àdìmọ̀lá ẹwà wọn ló ń bẹ̀rẹ̀ akẹ́ǹdà kọ̀ọ̀tẹ̀ ẹ̀mọ́ iṣẹ́ lọ́dọ̀ tí wọ́n lọ pé tó iná ìdáwà ní ọ̀rọ̀ ìlú ọyá ilẹ̀ oníkì tó ti wá ẹ̀mọ́ ilé nígbà ẹ̀mọ́ iye rẹ̀ sẹ́rẹ́ ní kílé ìwọ́n lójú ayé ìjàdà ìrìnà mi ẹ̀mọ́ iye gọ́ọ̀mọ́ owó jẹ orí àkókò ara rẹ̀ sálẹ́kà ní wọn sọ pé á ah, bá fẹ́ kọ́ lówó sójú ara rẹ̀ ìbámọ́ ti ẹ̀mọ́ pọ̀ rẹ̀ mọ́ kí ló fà ẹjọ́ náà sílẹ̀ òdìbò tí táníkà náà tó wọ́n ní lágbájá mọ́ ibẹ̀ ibẹ̀ ibẹ̀ bọ́ wá ní àìlera wọn ah, láti fi pín yẹ wọ́n bẹ lẹ́nu ẹ̀ ẹ̀ tọ́jú ẹ̀ ọmọ láti mọ́ fara ní wáwọ̀ gbogbo ẹjọ́ àwọn ìrìnà ní wọn pátápátá lọ́dá fún mọ́tàkùnrin fún wọn àti tó jẹ́ ọlọ́pàá ìgbẹ́ lọ́wọ́ ọ̀gá gbogbo àpẹ̀lú ìlú òun wà ìpínlẹ̀ àmẹ́lẹ̀ àyẹ̀wò àlẹ́ ìsàlẹ̀ abẹ́gbàgbé kan rẹ̀ níjọ́ tí àlàáfíà àtàdámù ni níjọ́ tí àlàáfíà ó dé nà áwọlẹ̀ wà lápò ọ̀sẹ̀ náà rẹ̀ náà lójú kan náà tó jókòó sí ibi tí ń yí ọtọ́ òní lọ sókè lọ́nà tí ń ṣe báyìí ṣe báyìí mú eléyìí omi yẹn mú eléyìí eléyìí ìdáfára wàá dàbẹ̀ ká tún yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ instantly gẹ́gẹ́ bá mẹ́bí ìsá aléìsìlám ní ti máa fọwọ́ pa aláìsànlá tó ti gbájú ní sáńsìn àwọn ọlọ́rọ̀ lọ wọ́n sọ àríkù àwọn aláìsì lọ wà múbìnú múbìnú lọ wàkùnfà kékeré lọ wà àrọ̀ àwọn ẹni rẹ̀ lọ ọ̀fìjáàd àwọn ẹni bí lọ ó lò mú yẹ̀dẹ̀ àgbóni ilẹ̀ àátọ́rọ̀ àti gbogbo wọn padà sí àlẹ́yà wà inú ẹrùn agbọ́mọ̀ sí tí kò tó rí ní wọ́n wà nínú sàárè wọn yàtàbẹ̀ rúnà lè bá wà nínú wọ́n rẹ̀ sí kí ni ìgbéni ìgbé padà yọ̀wá sí ẹni lẹ́yìn sàárè والنفوق في السوق صفة فإنه أقوى إليه يوم يخرجون من الأجداد كأنهم إلى يوم يخرجون من الأجداد روعا ọlọ́run máa ń ní ọjọ́ pẹ́pà tí sọ̀rọ̀ sí àmì ó ní ọjọ́ náà lọ́jọ́ tá a gbé nílé nínú làdídà sọ́ọ̀tù mahari sọ́ọ̀tù àtàmì ayé àtẹ̀lù forty three to forty four tẹ́lifíà máa ti bá ìlú sọ̀rọ̀ àkúdà àkúdà ẹ̀ńtẹ́ ẹ̀sìn mọ́tò tí bá yóò sọ̀rọ̀ àkójá tó táyà ilẹ̀ bá mú àgọ́mì ìtòsọ ẹ̀yà wọn ní àyà ilẹ̀ ó ti tó tó bá bẹ̀rẹ̀ ìgbẹ́ báyẹ̀ ní wá sọ́lọ́ yàwó padà sọ̀rọ̀ tí ó nà nílẹ̀ àjìdá ọdún táwọn ènìyàn ó jáde láti nù sàárè sẹ́ni sàárè làkójá wa fún ìbéèrè ìgbà tẹ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àkójá yẹn tó ti tú àti òkè your your boss of the employee too sẹ́nu sàárè ló wà your boss of the employee sẹ́nu sàárè ní ìlú ọdún àpòlọ náà pátápátá ẹ wà fún láyà yìí tó bá jẹ́ pé máa ń gbọ́rọ̀ bọ̀ sí máa ń gbà yóò fi àṣà ìrọ̀lá lọ́jọ́ náà tó fi bá lùkì àmì àbájáde ìyàwó padà òwú náà ní ẹ̀sìn àyíká ọjọ́ táwọn ìyàwó ti ń lè láti mú sàárè ọlọ́run làmúlẹ̀ ọ̀rọ̀ àlùjọ̀nú ẹni tó kú yẹn nínú rìn kìrìkìrì tòun ànábì sallallahu ó ní ajá wa àtẹnìkejì wa tó jọ wa tóun yìí sọmọ ajá náà ó náà ní tòun ní real life ẹ̀fẹ̀ ẹ̀fì máa yàn sí yàn sí sí yàn lérò pé ni tó gbójú kò pé ìmí ìdílé ẹ̀sìn ìdílé ìjẹ́sùn ọba pé sékè ẹ̀yìn kọ́jú lágbájá ní ìlú ìṣòwò èyí ń bá gẹ̀mílẹ̀ bá sọ̀rọ̀ èèyàn ní èèyàn náà lẹ́ni tẹ́ ẹni tẹ́ ẹni jọra wọn bèlè ta sí ẹni tí ọlọ́run ti jọ wá tó jálùjẹ̀ náà wá inú ló débi wípé ẹ̀fáwọn èèyàn ti báyé lọ ibi tá a dé wà ní ìsọ́bàjì táwọn èèyàn ti báyé lọ pẹ̀lú ẹgbà tí yẹn lára tó rí mọ́mí ẹ̀ tó dì ọgbójú ọ̀bá sí ya ìpadà ní ìgbàgbọ́ òfin máa wà láà ẹni ibi ló tó lọ sàlá fún wọn ní ṣe bá ń wí fún ọ ọ̀fẹ́ gbà tí bá sọ pé ìyá ẹ̀ ló wà ní ẹ̀ tó fẹ́ bá tẹ̀ jẹ́ wọ́n gbé ọmọ ìyá ẹlòmíì wá bá torí sáàmì jàǹdùn yẹn wọ́n lè ránṣẹ́ tó bá wọ̀wọ̀ ó wà ní kẹta wọn fi ń jọ àwọn èèyàn rú títí láíláí dérò àmì ni ìhóòsì náà mú ọ̀rọ̀ wọlé pé báwọn sọ sí ìbáṣepọ̀ ọlọ́ọ̀bá nínú ọdún tó ti padà sí ilé ìjọba àwọn aláboyún ìgbẹ́ gbogbo àwọn ìta wí wọ́n ti lọ ìpìyàmì àwọn tó ti kú wà nínú sàárè yàntàbẹ̀rún náà bá àtàwọn nìkan wọ́n rẹ̀ ti pé ọyá ẹ̀sìn lè àkídà mọ̀lú olùkọ́bí ẹ̀rùn àjọ́kà mọ̀lú olùkọ́bí wọ́n rẹ̀ ti pé ẹ̀sìn lè my father my grandfather my father, ọgbọ́n bẹ̀rẹ̀ ní sàárè àti sẹ̀yìn náà sùn àárín méjì ayé àtàkìyà mọ̀ yàntàbẹ̀rún náà bá àtàwọn nìkan wọ́n rẹ̀ ti tọ́jú ààbọ̀ fèrè sínú wọ́n pé kúùmù ẹ̀dígbé tàbátí wá ti bẹ́ẹ̀ fún ọmọ kẹ à ń nà mú wọ́n jáde nínú sàárè yẹ ìrọ̀wà yára dára lẹ́sẹ̀ kan náà kẹ à ń nà mú ìlànà tó ní ní omi nù ẹ́ sì fi apá ọkàn wọn pọ̀ síbi kankan pàtó ni pé iṣẹ́ ẹgbẹ́ sí nìyí ọkàn wọn ní pé kí خاشعة الأبصار ترهقهم بالله أجمور يولوي يولي ẹ̀rọ́bà wọn dáadéka ní ọmọ ìlẹ̀lẹ̀ ìgbà náà yóò àjò ọjọ́ àkíyàn ọmọ ìlẹ̀lẹ̀ ìgbà wọ́n tẹ̀sẹ̀ láì tó ọkọ̀ wọ́n pàpọ̀ tó ìgbà tó àwọn àyà yìí wọ́n fẹ́ mẹ́nu báyìí wọ́rọ̀bà fi ádámù lẹ́jìnà yòrò na dúníà àkàrà àwọn tó náà bá wí tó bá bòkò kan àwọn tálé galẹ̀ ni wọ́n tayọ àjíyàmà ni àkọ́kọ́ náà wọ́n ayà ìwòlá ìkálẹ́rí na ìṣàrà wọ́n ayà ìgbàdúnìyà fi ń ápìrọ̀ ọlọ́run láwọn tá sọ̀rọ̀ ọmọ yẹn àwọn ẹni àbùkù ẹ̀fẹ́ wọ́n wáyé máyà wọ́n ti gbè lọ́kàn nínú sọ́ọ̀tù ọ̀pọ̀ra àyà 86 ọlọ́run ní àwọn ọmọ wọn sílẹ̀ tẹ̀wọ̀ afá sílẹ̀ tẹ̀wọ̀ sílẹ̀ tẹ̀wọ̀ sí Yorùbá ni Yorùbá ni yìí ẹ́ sílẹ̀ tàwọn tí ọlọ́run sọ pé wàlá yọ kọ́kọ́ pọ̀ á ní hun ilẹ̀ àdá ìyá wọn òye máa ń wọ̀n wàlá hun sọ̀rọ̀ òun òun sí rárá sílẹ̀ náà àwọn alábòsí lára ọ̀ mo ti kà sáájú ìṣẹ́ràwò àyáàdà tó ní àbí ààfẹ́rọ̀ ayé tó bí wọn jọ àlìkìyàmù lọ tẹ́bùn kẹta ní tọ́pìtì wa ayé tó bí wọn jọ wọn náà wá àwọn òní mọ wọn lẹ́gbẹ̀rẹ̀ pé ayé ó sì yẹ kẹlẹ̀ bẹ́lẹ̀jọ́ hìbùn náà ní ájílá èébí sẹ́yìn èèyàn wá jẹ́ nìkan tí ń wawọ́ mọ́ nǹkan kánjúkánjú tí ó sàn láìpẹ́ yìí wà dáadáa lóhun náà lè àfihàn tẹ́ wá pàjọ́ tọ́jọ́ sí èwo ni Áyà mi, iná náà wùlá ìrùn ìfún rẹ̀ àti àgbàwọ́ yájáwùn náà wà rọ̀ àwùjáwùn náà lẹ́bí ìyá. Ọlọ́run láwọn tí ayé tó yẹ ayé tó bí báyìí àwọn ìjọ̀kì àmọ̀ lọ ọjà kọjúkọjú. náà ṣé máa gbé tọ́jútọ́jú báyé gan tẹ̀lé mi àwọn èèyàn sọ pé ẹ̀bá ti wá látàgọ́ mẹ́jọ táǹkẹ́ wà ìrìnlẹ̀ lérí ní ẹ̀ ẹjọ́ dọ̀là àfikó tó tẹ̀ wá lọ́la ọjọ́ tí ìbùká kò tí ìbìrọ̀lẹ́ òun ẹ̀bá ti tètè wá látàárọ̀ báyé tẹ̀lé mi ẹwọ ẹwọ asùn iná zuru nínú gbogbo ọjọ́ ẹ̀wọ̀n ápù ní madrid gbogbo ní àmà àtẹ̀yìn ọ̀pọ̀ ìlú wọ́n máa pàyẹ̀ mọ́ báyẹ̀ tẹ̀lé wọ̀yẹ̀dàrúnà wọ̀rọ̀ àmúyáwó ń sàkílá wọ́n wá pa ọjọ́ tó ń wo àti tẹ́ẹ̀rẹ̀ oní àlàyé ìyá rẹ̀ látara àtàrí ayé ayà ní ìbáni tó tí ó wùn náà ayà rẹ̀ àti lónìí ya inú àtòkù bí ń bẹ̀rẹ̀ والآخرة خير وأبقى القيامة يمكن دوري كنت تكون ما من سبع على آية 57 آية فأما من طغى وآثر الحياة الدنيا ẹni ó jọba yẹ tọ́jú sábàlẹ̀ tọ́jú lèyàn arabic ni arabic ní sábà ní ọkùnrin tí lọ sọ́ọ̀dì sọ́ọ̀dì tẹ̀wé o arábì tilẹ̀ sọ. Fa ama máa ń sọ̀gọ̀ ẹjọ́ bá ti sọ́ọ̀dù wà á sárọ̀ àyà àtàdé ní nínú ìgbésí wọn ti lè pé ayé máa ń tóbi báyà wọn. Ẹ wá òkú sọ́ọ̀dì láyé, ẹ wo sọ́ọ̀dì l'Amẹ́ríkà, ẹ wo sọ́ọ̀dì ní London. Ẹ rí pé ayé ni wọ́n wà fún Fa ìnàlìjẹ́ ní ìmọ̀ yíyá ìmọ̀ àwọn inú náà jẹ̀hí ibẹ̀ ni wọ́n mọ̀ gbé ààyè kan nínú jẹ̀hí nínú náà òní wọ́n mọ̀ gbé kí ló fà á torí pé wọ́n ya tọ́ọ̀dù tọ́ọ̀dù bí ní ìṣe sí wọn ni pé ayé ni máa tóbi nígbà àyàwó mẹ́tàlẹ̀ kìí àmì àfẹ́tọ́lọ̀ bá nílò tó kú bá ẹ̀tún wá jẹ́ ìṣẹ̀fẹ́ sí àwọn àdìsí náà tó bí ìbáàrí nínú dúnìyà ọ̀nà táwọn èèyàn gbà fẹ̀ gba ilé ó yẹ ká lápẹ̀lú rẹ̀ lèmi ó fi mọ̀ bọ́yọ́ bá mi wí ni wọ́n ó fi mọ̀ bọ́yọ́ bọ́ wí láti wọn bá ti ṣàtẹ̀túnṣe bá ti ṣe bá ti ṣe àtúnṣe ọ̀rọ̀ yẹn bí mélòó kan wà níwájú nìyí àkọ́kọ́ ìyá àti ìmúnà àlà àbúwá bí mọ̀tá àdìrí wọ́lá ìyàjà ìmúni àlà àbúwá bí ìfàjì aláwọ̀ àpá tí bá ti ń kọ́ ìwé sí ẹnu àwòrán kiri ẹ̀rì kí ń bá mú àkọ́kọ́ ni pé àwọn èèyàn ní ṣe kẹ̀kẹ́ kẹ̀kẹ́ lẹ́nu lẹ́nu ló ọjà lẹ́nu ló lójú ọ̀nà kí ni ọjà irú kẹ̀kẹ́ kẹ̀kẹ́ tí mo sí lẹ́nu ló ọ̀sájì

àwọn kan sì ti wà ń bẹ̀ láti kàtó fún ìgbòkè wọ́n sì ti wà nínú sọ̀láàtù náà nìyẹn tó ti wà ní àdìsà náà jìsà lọ́wọ́ dáadáa ẹni tó bá ti wà ní mọ́sí ní retí náà ó wà ọwọ́ fún sọ̀lá àti wẹ́ra wọn kò sí wẹ́ra wọn lẹ́lẹ́ àwọn èèyàn máa ṣe wọ́ọ̀wọ́ọ̀wọ́ lẹ́nu ọ̀nà mọ́sálásí bí wọ́n ti máa ń ṣe lẹ́nu ọ̀nà ọ̀yà ẹ̀múléní ẹlẹ́ẹ̀kejì yàtàìmúnà aláàtọ́lábì dúnìyà wọ́lá yàtàìmúnà aláàtọ́lábì ẹ̀mí náà àwọn èèyàn wá ayé ọjà àtìsọ òun sì wá ìmọ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kò sígbà táyé tó gbọ́nra báyìí ẹ̀sọ́ nílẹ̀ àwọn èèyàn tó wọ́n sùn kìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ àbí ayé ìmọ̀gbọ́nra ó mọ̀ gbọ́nra kẹ́ẹ̀kọ́ nílẹ̀ wọ́n tún kùn mú ni ẹni tó bẹ́ẹ̀ jẹ́ nìkan lọ́wọ́ tó rẹ̀ kó rí ayé mú ó èèyàn fún ìtàn lẹ́rù lọ kó lọ́jọ́ ni gbàtí wọ́n mú jẹ̀ táwọn èèyàn ti kẹ̀kẹ́ lójú ọ̀nà ìjọba ti àfẹ́wà mẹ́rin kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yọ̀sùlérò nàdà tàhámùlì mọ̀já àfààbà ìtọ́lá tó tún yẹn wọ́lá yọ̀sùlérò nàdà àdìnà mọ̀já sọ pé ìtọ́ àtìlá àwọn yẹn ti paradà tó ga nípa àlámọ̀rí ayé irú one àbí jẹ́ sọ pé one over ten àbí one àbí ten ten percent one percent irú padà tí wọ́n lè ṣe níbi àlàáfàrí ẹ̀sẹ̀ àwọn èèyàn ṣe lẹ́ta ayé ẹjẹ́ fún láti tó wè èèyàn rìn láti Lagos wọ́n ní fún tọ́nu fáǹfà níwà mẹ́ ó fèrè lọ láti Lagos ẹ̀gbọ́n ní hmm? kò lówó ọkọ̀ ó tún rìn bí ẹ̀kẹ́ tó fi lọ ó rìn bí ẹ̀kẹ́ tó fi gánà ẹ mọ́ àtàwọn lórí ìtumọ̀ra wọn ní outside Nigeria tí wọ́n fẹ́ gba ìkan fọ́ síbi kan wọ́n rìn láti ibì kan wọ́n wẹ̀ ní kan wọ́n wọ̀pọ̀ inú ibì kan èyí ò sì béèrè láti ìsàlẹ̀ àrádé àgbọ̀ òṣèlú wọn àti ibẹ̀ yẹn sọ nínú ibẹ̀ yẹn jìnà èèyàn sì láti lè gọ́ọ̀sì ètò lọ èèyàn ní láti lè bí àwọ́pọ̀ sí àwọn ìlú ìlú olóògbọ́n lé kàmẹ́ láti lè bí àwọn ọta kọ́rọ́ sí ìlú Subhanallah ìnira díẹ̀ tọ́nà yóò fọ́ sí nínú àlámà lẹ́sìn arákọ̀ tó bá ti fáyé àti tẹ́lẹ̀ bá bọ́ nígbà tí wàá rí pé ẹjọ́ fún kẹ̀kẹ́ àti bàbá fún léde àjọ wọ́n ní ní business wọ́n ní war against indiscipline nínú rẹ̀ nínú indiscipline oníkéyàn yóò gbò lóró láti nàìjíríà lọ nìkan àbíkọ́ wọn tó àbọ̀ àti nàìjíríà ẹ̀sùn àti ìpínlẹ̀ náà lò sáwá ti múyàn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n yìnbọn nígbà tí òdúkọ́ tuntun tó ń gbé lọ ọ̀rọ̀ sojú àwọn bàbá náà ní ẹ̀rí rẹ̀ ó lè mọ́ sojú ẹlòmí inú wa ọ̀rọ̀ ẹmọye tó rí ẹmọye ọdún tó ti dà nìkú tó tó tó wá jẹ ààrẹ ní kí wọ́n á fẹ́ fàyọ àwọn èèyàn mọ̀ ń gbógun lórí ẹ̀ta náà àdúgbàdá sábà pẹ̀lú kan mọ̀ sọ́mọ̀ tó jọba yẹn sí múyàn yóò fi jẹ̀ lóòótọ́ kódà wọn àbàmọ̀ gbọ́dọ̀ jẹ́ kọ́ wọ́n tún máa tún ìgbà bí ìrẹ̀ tí wọ́n tún mú ẹ̀rọ tó ti dáhùn rẹ̀ láti fún àrùn síbẹ̀síbẹ̀ tó ń sọ ọmọ yìí ọmọ ádámọ́ bí lùkù pé áìdá ju ọ̀dà ìlà yìí wọ́n ti nọ́mbà fà ń pọ̀ mọ̀ lọ òun ó dúró wò lórí lórí ẹ̀ tó bàtà ti fẹ̀yẹ̀ kan àmì ẹ̀mí ti fẹ̀yẹ̀ kan jóná pẹ̀lú ìdìbò àwọn èèyàn wà lórí bẹ́ẹ̀ láyé ta wà ká lọ́wọ́ bẹ̀rẹ̀ lórí lórí àgàgà àgbàtà ilẹ̀ wà pọ̀lú kúrú tí ó pẹ́sẹ̀ bá ti lówó ó fi láti dára kàtò ìgbà kan tán gba ẹ̀mí tí wọ́n ń lo wọ́n ń lo òfin àwọn èèyàn sì kọ̀rọ̀ kàtò wá sọ̀gbà tó ẹgbẹ́ owó ní ó فلما ينظرون على تحمل المشاكل الصعبة بطرق في أكيد ربك يقول لك برادو أو يبراد على يأيو في طلب الدنيا ما لا ينظرون على أدنى مشاكل في بطاعة الله بيتو في إنرا أمين إنرا دو كيري كتو كيري كيري تو أمين تو واني دو كتام هاي تو ألا كيري يبدون إلى الزقف إلى شيء من tí ìkẹ̀kan bá wọ́lẹ̀ nípa ayé wọn nínú àwọn ìbí wọn wà láyé ìgbẹ̀gbọ́n ìdá ìrẹ̀ntàpàtọ̀ ṣe ń ní ìdílé ìyẹn bá fọwọ́ àbùkù kankan sí wọn ẹ̀ ní bá wuyewuye tẹ́ bá fọwọ́ àbùkù bá ayé wọn tó yẹ ẹ̀ mọ̀ rí pé gbogbo owó àdáwọ̀ kí ló fà síjọba fi pariwo ọ̀dọ́ lẹ́nu jọ́mẹ́ta ẹ̀ kí ló fà sọ́dọ̀ ti bọ́ ta nígbà sọ́dọ̀ jáde síta ẹgbọ́n mẹ́ta pọ̀ ẹ̀sẹ̀ tí kò tó ní bí ti jọ́wọ́ wá lójú àwọn àjẹ́ young boy èyí tó fẹ́lẹ̀ yóò fẹ́lẹ̀ yìí táwọn ọ̀dọ́ ni all over the the country níbi tí ẹni gọ́ọ̀mẹ́ntì kan dápọ̀ ẹ̀sẹ̀ kò sí tó kàn rẹ̀ pẹ̀lẹ́sì ẹ̀sà fún alẹ́kọ̀ọ́

àbẹ́yìn àgọ́ méjì kan ti dá náà ti dòmú ìyẹn wá gbé jáde wá ní sáyẹn ó forí ti àtẹ́tẹ̀ ó bá yàtí ọlọ́dọ̀ tó tó mọ́ sí lójú ìkọlù wọ́n bà láyé láyé ní wa mí ẹ̀ ní tọ́ka wúlò ìkó ṣẹlẹ̀ lórí ẹ̀sìn eléyìí dà mọ́ pọ̀lọpọ̀ òkú yìí bílù ti dàrú tó ìlẹ́nu lẹ́nu bí ọ̀sẹ̀ kan sí méjì ẹ̀dá kò sí ẹ̀rí sọ ilé ìlú ìlú ẹ̀mí mọ̀tò níbo ni wọ́n bá jáde àwọn tẹ́lẹ̀ wọ́n tó gbìyànjú wọ́n kan wọn tí ń wọ́n ti ni wọ́n ayé wọ́n náà ní òtò ìdí ni èso ti jẹ́ pé àwọn èèyàn torí mú tí wọ́n bá nípa ayé tí wọ́n bá fẹ́ wọn nípa ẹ̀sìn ara tí a ti gbé ìlú yẹn. láwọn ilé ẹ̀kọ́ wa ní a máa bá kù àbùkù báwọn ọmọ wa ń bá ẹ̀sìn báwọn ẹ̀sìn kan bá ti jẹ́ pé àìlè ìwòsàn tí wọ́n sọ pé kò ní bẹ̀rẹ̀ àwùjọ ọgọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn òṣèlú sọ pé ẹ̀dá kan ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ ilé ẹ̀mí àwọn ènìyàn yìí náà wọ́n ti fẹ́ẹ̀tọ́ pẹ̀lú wọn fi jùwọ́n láwùjọ àwọn àwọn ọmọ parí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ̀ ẹlẹ́ẹ̀ka àrùn láyà tàkúnà bí máa àbá àlọ́wọ̀ lámú àwọn èèyàn òdúró ti tọ́lọ̀ sọpọ́tọ́ mọ́ nínú àwọn olóògbé àgbáyé ẹ̀ta àmàlù àwọn ẹ̀ta àmàlù nínú àmàlù àti màmá rọ̀lọ̀ ìmọ̀ká wọ́n ní kátàkì jẹ́ kátàkì wọ́n ní kódà owó olówó owó dání ẹ̀ parí ẹ̀ owó ẹ̀ tí mo fẹ́rí nù àwọn ìlú tó ní pé ọlọ́wọ́ ọlọ́wọ́ sí ara àpẹẹrẹ láti mọ́mọ́ pèrè èèyàn ti bẹ̀rẹ̀ nínú ayé nù ẹlẹ́ẹ̀kẹ́ta kẹ̀kẹ́ ìròyìn nínú náà làbí ọ̀pọ̀ tẹ́ ọmọ ìwà ọmọ ìlú àṣọ ó ń tẹ ọmọ adámọ̀ kò ní minimum of 30 minutes nínú 24 hours kò ní minimum of 30 minutes fún àdìkíyà gbogbo ẹgbẹ́ pátá ayélujára nígbà àwọn àgbàjọ ń bá òjò náà ní ọmọ sẹ́yìn ìrìnlẹ̀ kọ̀ọ̀sẹ́sì àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tẹ́lẹ̀ jẹ́ sí bẹ́ẹ̀ kí ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa jẹ́ ẹ̀wọ̀ gbogbo minute àti hours ọ̀nà ẹlòmí ayé ló dá yẹn ẹ̀ẹ́dì ẹlòmí ní èrè láwùjọ tẹ́ bá jẹ́ ìjọba ẹ̀dá àbùkù ní mọ́tò ìlú wà eré àti olè gọ́ọ̀mẹ́ntì kò lè sọ fún yín kó dé àdáwò yìí ìdìbò tí wọ́n ti ti ó mọ̀ náà ní dé àdáwò tí ní aláwọ̀ yóò kò kàn pé ó dàbí ẹni fún fún wa lọ́nà rẹ̀ òun gẹ́gẹ́ òṣèlú láti rí ìmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí lójú tí wọ́n máa wà nínú sọ̀láàtì tó bá yẹ fún àti sọ̀láàtì kan wọ́n máa padà nínú torí pé kò lè dáṣẹ́ tó nǹkan tó fi ní ìtẹnìkan tó lọ sí wòlú nígbà tó ṣe wòlú tán lọ́wọ́ lọ sọ̀ gbàtó sọ̀ tán lọ́wọ́ àwọn ọmọ sí kìí ṣe ní jọ́wọ́ lókun ọ̀sọ́ iná rẹ̀ bàbá sì ní kìí ṣe ọ̀dọ́ ìyẹn kọ́ tí kìí ṣe tàn jọ́wọ́ tí má tó nù èyàn fi òun yẹn pé èyàn jẹ́mọ́ sí ọmọ pẹ́ kan sọ̀rọ̀ ọwọ́ àgbọ̀n ní àlùwàlà ọ̀sọ̀rọ̀ lásán ọ̀sẹ̀ wà lọ́sọ̀ ó sọ̀ tán ọ̀sẹ̀ àwọn ọmọ náà lọ. ọmọ kan náà wọn lè pẹ́lú wá ní bàbá ètò àlùwàlà yìí ṣe nígbà tẹ ọ̀sẹ̀ lásán ilẹ̀ wà lọ́sọ̀ rárá ó lọ báyìí náà ló wà lórí ẹgbọ́ ọmọ ìjọ ẹgbọ́ oníbẹ̀ ní ìmọ̀ àwọn yóò dáhùn tó lọ́rọ̀ ọ̀rọ̀ ayé ìdámí pẹ̀lú ọ̀rọ̀ ìdíyàmù gbogbo àtúgbẹ́ òjò pàpàtà ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ẹlẹ́ẹ̀kìkì ìfáàrùn tó ní ààrẹ pẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ ọ̀gbìn ààrẹ حمل كثيرا من الناس على الهول والشرك lè nàfà fọ́sùn wà ìgbà tó ìgbé ayé tó di nígbà ìyàwó yìí ó jẹ́ kẹ́lẹ̀ ojú ìlú yìí tó dọ̀nà ìrẹ̀lẹ̀ bí zaka bí jíjẹ nínú ayé àfẹ́ tó ìgbé ẹ̀rù tó kọ́ mọ́ ẹ̀rù tó kọ́ mọ́ ní ìkù ọ̀gbà ẹ̀bá ní ìfẹ́ lọ́wọ́ ọlọ́run kò sàánú ọlọ́run kò sàánú ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ọlọ́run kò sàánú lókè àwọn akọ̀ ọwá ọwá tó ní ẹni káàkiri káàkiri mẹ́ ẹ̀rú tí kò wá ń gbà fún ọ̀dà ìránilókùn yìí ní ayé nínú àpárọ̀ ẹ̀ ẹbí lèrè èyí bẹ́ẹ̀ sọ ní òní ìfúnpọ́lọ́ ń dàpọ̀ kọ́lọ̀ ń ṣèbẹ̀rẹ̀ ọlọ́run tó lọ tó ló ti rà lẹ́nu ìlú tó ló ń bẹ nínú olówó mùsùlùmí tí ìlú zaka tó tó pọ̀ yóò fi òbá nìkan bí òbá náà pọ̀ ní o. àwọn abilé rẹ̀ kàlẹ́ máa ń máa ń tọ̀ máa ń lọ dúkìá rẹ̀ ní àdúgbò náà ẹ̀ní ẹ̀bí nínú àdámọ́ tọ́tọ̀ ìdáwà gan-an tẹ́ ẹ dáta àánú mi fún kankan tó yé bí kó jẹ́ pẹ̀lú àwọn wáṣẹ́ ẹ̀dá mi sọ fún kí á máa wá gbà mí síse mọ́ ń gbàtá láàrín sọ́ọ́sì sàkáàní kan náà láwà kódà ní tọ́jú yìí máa rà pẹ̀nápù wá fún yín sí àdámọ́ kan nǹkan wọ̀nyí ẹ̀rí kí ra pẹ̀nápù wá fún yín àbí bẹ̀fẹ̀ pọ̀sì méjì ń sọ bẹ́ẹ̀ òsì rárá ọ̀gẹ̀dà rúbà lọ fún bọ̀dà sí ọjọ́ tó lò bọ̀ níbi tí a máa jó ń gbẹ́ni lọ sí. Bó ni yóò ti wá ọlọ́run èyí ó ti wá gbàgbọ́ lọ́wọ́ fún òun níbi tí ò fi jọ sí ìjà. mo fẹ́ sọ ìgbàgbọ́n wọ́rọ̀dà ìsúnnà kíso ìtọ́wà nínú súnnà sílẹ̀ tí wọ́n dábàá ìtọ́pọ̀ pẹ̀lú kọ́mìtì wàtà nìkanìtì inú jẹ̀rí ẹ̀sẹ̀ ọmọ àbíháàtì nínú ọmọ wọ́n ní sáàlábà ọmọ háàpì tí mo pè sáàlábà ọmọ háàpì alàǹgọ́rọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ní àwọn ọ̀rẹ́ ara mọ̀dínà ni fọ́wọ́rà yóò fún ní láì sọ́lọ́wọ́ sọ́lọ́wọ́ olóòtútù ọlọ́run ó ló bá ayé àdúgbò pàtàkì ẹbá ń bẹ lọ́wọ́ ọ̀hún tó lò ẹbá ń tẹ́lẹ̀ ẹbá ń bẹ lọ́wọ́ ọ̀hún tèmi wọ́n ní wáyé àkàyà rẹ̀ àlàáfíà ìyẹn wà ní jẹ́ tó bí èrè lólè ìwọ̀ sáàlábà wáyé kàkà in tó bá wọn náà ní èdè Yorùbá nìyẹn ìyẹn wà ní jẹ́ irú irú irú ìbéèrè wa ni kọ̀lẹ́ ló tó àti ìkọ̀rọ̀ fáyẹ̀rọ ní kẹ̀kẹ́ ìlànà kéèké ẹ máa wọ́n fi kọ̀ọ̀bá yóò tẹ̀sí lọ́wọ́ bọ́ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń bá bọ̀ òjíṣẹ́ náà kọ́kọ́ sọ fún pé wáyé kákàyà sáàlàbà kí wá sí ilé ẹ̀rọ sáàlàbà sọ̀n fẹ́ fi ọ̀rọ̀ pọ̀ nítorí ẹ máa mọ nípa tí wọ́n ẹgbẹ́ yẹn ní pé ibi tẹ lọ́kàn ìrìn àtẹ̀yìn náà iye tá a fẹ́ máa pọ̀ tó kó àlè sanra wa ẹjọ́ kò síwájú ẹjọ́ kò sí ọwọ́ yíwọ̀n wájú jẹ́ náà iye tí àwọn òwe ìtọ́lẹ̀ pẹ̀lú yóò gbà tí bá fi àfi àgbàdì ní sálàjì ní ó tó kí a mú wá ẹjọ́ ní sálàjì nìkan kó mọ̀ ìgbàgbàgbà pẹ̀lú sálàjì ní ìgbà náà ní wà rẹ̀ sálàjì ní àdámọ́ mi ní ìyẹn o èmi àtẹ̀yìn náà ń fojú ta kàn máa ń yíká lè máa kàn tó òkú ti bá tẹ̀ gbọ́ mo jẹ sá mo tán mo ra fún àbí ẹ̀kọ́ ìlọ́pẹ́ báyìí lákàtà ó sì fi tó bá ẹjọ́ dìgbà náà wáyé hákàyà àgbà àlàdà ìwà sí ọkùnrin wọn bá àlàdà ọ̀rọ̀ tó tẹ̀lé ni pé ọ̀lí ìlú tó á di ìṣúkọ̀ kó mọ níwọ̀n kọ ọrùn kọ ti dúpẹ́ kọ́lọ̀ náà

owó púpọ̀ wá ní sálábà bẹ́ẹ̀ lórí ìgbẹ̀fẹ́ náà nílò àti ìgbẹ̀fẹ́ náà ìgbà tó tún wá rí sí ìjọ̀rọ̀ yẹn annabi sallallahu alaihi wasallam ana ta ko an ta ko ne bin la nabi Allah bi la nabi Allah se o question mark òfẹ́ dàbẹ̀ wọn bá ní orílẹ̀ náà ní ọ̀fẹ́ sọ bí ọwà lẹ́yìn ẹ̀dọ́sí ní ìbìyẹ́ rẹ̀ mo fi ọlọ́run bá sí ẹ̀mí ìbìyẹ́ lọ́wọ́ ìrora ànábì ní sọ̀rọ̀ ọlọ́lọ́wọ́ àtọ́lá láwọn sí tí wá yẹ sílẹ̀ ìsáàlù mẹ́rin mẹ́rin àti ànábì ti tọ́lọ̀ gbọ́dọ̀ kó tó sọ̀rọ̀ yẹn oníwọ̀n láyé tó tó kí mo fẹ́ lọ́wọ́ láti àwọn ọ̀gá mi káwọn òkè ní ìdókè mọ́ ìtàn ìdúró sí bóòlù tó fi kọ́ńtìrì ní ti ọ̀rọ̀ bóòlù tó fi kọ́ńtìrì ní ìlú láyé ìlú lónìí lọ́bi jọ́ lọ́rọ̀ lọ́bi lọ́wọ́ ó ní ọ̀pọ̀ náà bá tẹ́lẹ̀ ìgbẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ àti bá bẹ náà pé mo fẹ́ káwọn òkè ní góòlù fún mi kí ó mú gbogbo èèyàn lásáàrà wọ́n fi kọ́ọ̀lù tààlàbà ọba tó pé wà lẹ́yìn ìgbà àtàkà bí i hapù ọlọ́run bá tó tó wà lẹ́yìn ìdí pẹ̀lú òkúta mú ìgbé ọ̀rọ̀ orí bá tẹ̀lé mú ikú òní wípé kó sábà fẹ́ ọba tó ń bọ̀ lọ́wọ́ ọba tó ń bí òṣèlú lórí tẹ́lẹ̀ rẹ̀ láì ń dà ó sùn mọ́ ọ̀nà tó ọba tẹ lọ́wọ́ ti jọ lọ́wọ́ ọ̀rọ̀ bá tàbí máa yà tọ́lọ̀ wa mo ti yọ owó tó fún mi lọ́rọ̀ yàrá ó fi yẹn náà mú jáde àti àkọ́ ní ìsìnkú ẹ̀ ìtòjọ́ ọ̀nà yẹn kódà ìsì ìtọ́nà yẹn ní gbogbo èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ ìgbà tó gbọ́dọ̀ débẹ̀ فقال رسول الله صلى الله عليه وسلم اللهم كنت تعلم الأعمال ọlọ́run ti sálábà lọ́rọ̀ ọlọ́run lọ sálábà lọ́rọ̀ lẹ́fọ́lẹ̀ ọ̀nà tó wà ìpínlẹ̀ àdìlá ọlọ́run bá sàlẹ̀ fún yá gẹ̀ẹ́fà nílò ìfọ̀nà sọlọ́lọ́ ọ̀sàlá ọlọ́run tó ní àdé ní ẹgbẹ́ mọ̀lẹ́ ìlú kòrò sínú anábì òfin lọ́dún bá wọn ọlọ́dún bá òkú ọ̀pẹ́ òní ẹjọ́ òní káwá mọ́ dálà ní ìrìn àdálà rúbà kàjọ wá pàjọ àlè alọ́wọ́ márùn ún kò sáàdábà sàmáàlà ọlọ́run ti sáàdábà lọ́dọ́rọ̀ ọlọ́run pàtàkì pàtàkì àdámẹ́ tó wọlé sáàdábà lọ́dọ́rọ̀ tó àkójọ wọ́n jábọ́ láti lára owó pàtàkọ̀dà gánà máa ń lọ bá aláàtùkà gan tí ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ ẹ́ abẹ́sì pàtàkọ̀dà gánà máa ń mú fúrádù yẹn lọ́pọ̀lù bí ọba aláàtùkà gan panẹ́mà kàmáà yẹn láti gbàgbùgbà bá ọ̀dọ́ ọgbọ́n àlẹ́ ìrìnàjì ní mọ̀lẹ́kà bá fún fẹ́ràn ẹ̀ kí ẹ pẹ̀tọ́ pàtàkì àwọn olùrọ̀ àwọn fúlàní tí wọ́n ti gbé fẹ́ràn wọn ó pọ̀ ìdínà ó pọ̀ náà ní ìlú tó pọ̀ wọ́n wa mọ́lẹ̀ tó bá wa jẹ́ bí ìlú bá ti lọ làwọn náà máa ń ṣe kí ni wọ́n máa wọ́n lóògbó lọ sí wọ́n ní sálábà ó bá gbé ọ̀kẹfà náà mọ́tí ẹ̀nà iná bìbì àgùntàn máa pọ̀ tó bá gbàgbé ìgbàsí àbí kòkòrò làwọn ti ní ìní bàbá wọn sọ̀tà alẹ́ ìlú mọ̀dínà ìgboro mọ̀dínà mọ̀dínà ìkànnì mọ̀dínà tó rọ̀ ló bá gbogbo fanazala wáàbì yá ní lọ́wọ́ àwọn olùmọ́pá lọ bá lọ́wọ́ bá lọ́wọ́ tẹ̀lé لمدينة حتى جعل الأرض الأخرى والأخرى في سماعها ويذكر ما سواهما ló bá ń fi kọ̀lá àdúgbò rẹ̀ àti àfẹ́rẹ́ yóò bá kọ̀ pé mẹ́ta tó kù sínú mi kọ̀lá àdúgbò mẹ́ta tó kù kò ráyè tó mọ̀ náà mẹ́ta àgùntàn bá tún pọ̀ sí wàkẹ́lú rọ́tù ló bá tún pọ̀ sí fàtànẹ́hà ló bá tún wọgbó sí àtà sáàpà sọ̀rọ̀ wá àtàkùnlẹ̀ àyíká jùmọ̀ sáànàdà ọmọ sí sọ̀rọ̀ àtàkùnlẹ̀ àbújúmọ̀ tó ló fi pẹ̀lú ìjà àbíjúmọ̀ náà ọ̀yà rẹ̀ náà bí ẹnu àyọ̀mọ̀ ìjáwọ́ tó fún mọ̀ bí mọ̀ bí mọ̀ bí mẹ́ta nígbàtà alẹ́ ẹran pọ̀ tí wọ́n gbẹ ẹran tí wọ́n á bí pọ̀ kan kódà fún mọ́tò méjì ẹran ní tàǹtù kágbó àwọn ètò òbí méjì àti mẹ́ta ló bá mọ̀ tó pọ̀ sí àti àbára ka ìgbó máa tà títí tálábà mọ̀ tó jùmọ̀ náà mọ̀ àwọn onísọ̀ lójú ayé àtẹ̀tẹ̀ ẹ̀wù lójú ayé àtẹ̀tẹ̀ tó kìí وطبق يتلقى القرآن يوم الجمعة يسأله يسأله عن الأخبار فقال رسول الله صلى الله عليه وسلم ما فعل فعل àwọn àrẹ́kì a máa bí àwọn èèyàn léèrè lẹ́yìn ojúmọ́ a máa bí wọ́n léèrè pé lálábà kọ́ náà mo ti gbúrò ẹ̀sìn ẹ̀ pàpọ̀ ọ̀rọ̀ ẹ̀yà rọ̀ sí ọ̀pá wọn ní òjú pé ọlọ́run lápọ̀ gàgádì níjọ tí ó rẹ̀ rẹ̀ kan pàlẹ́sẹ̀ àwọn èèyàn bá sọ̀rọ̀ débi tó lọ sí àwọn tó ń kó ọlọ́run lérò nípa àti àti ẹ̀dẹ́ bàtẹ́rẹ̀ yẹn pọ̀ ó ti wá kó mọ̀ sí ẹ̀sùn lé kẹrin náà pàtó wá kó mọ̀ nínà ó ti wá ní pápá kan báyìí pàtó wá yá kódà ẹgbẹ́ náà fi kò sí kò sí sọ láti mọ̀. ẹ̀rọ abẹ náà fọlọ́n sí àlọ́lọ́rọ̀ ẹ̀dá àti alọ́mọlọ́pọ̀ ọlọ́sọ̀mọlẹ̀ ìgbà ilé tí ìbá ti bẹ́ẹ̀ ní ìbámu ẹ̀rí wà lọ ẹ̀fí kọ̀ọ̀kẹ́ àti ìṣẹ̀lẹ̀ ládùúgbò yá tàbí mùsùlùmí ẹ̀sọ̀ ìlówó tẹ̀lé ní láàrin ìjàmá àti mùsùlùmí bí a ní ìjọba ìjọba ìjọba báyìí bí a ìjọba ìjọba ní àdúgbò tí lọ́pọ̀ mọ̀ sáájú kù sí sáwọn lọ́wọ́ kan bẹ́ẹ̀ ẹ̀sọ̀ ìlówó tẹ̀lé ní sọ̀láṣì lóde tẹ̀bí táwọn sáníkà ń wúwo bẹ̀rẹ̀ rọ̀ yẹ ẹ̀rẹ̀ pé ẹ̀bá wa ìgbà yìí ló lè ẹ̀sá ìjẹta mi náà ni àwọn nǹkan bẹ́ẹ̀ mọ̀ nípa ayé gbéyàn lọ nìyẹn o ayé ò gbéyàn lọ kọ́bẹ̀ ẹjọ́ tó bóyá bí àjà alẹ̀ àwọn àwọn tó yí ìgbìmọ̀ gbé lọ pé ayé gbé lọ rárá o ẹ̀mọ̀ rí ẹ̀mọ̀ rí o ẹ̀dẹ́ gbé lọ́lọ́ tọ́lọ́ wọn sì tẹ́bá rẹ̀ nìkan tó rọrùn láyé na haula wala quwwata illa billah ba fa tawta wa ẹ̀ẹ́dẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lú pẹ̀lú náà ẹ̀ẹ́dẹ̀ náà ní ọkọ̀ tó kàtà lọ. Gẹ́gẹ́ bá náà bá a fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ara wa ọ̀kẹ́kùn wa náà. Ìyẹn rọrọ̀, àbíyẹn lẹ́kọ̀ọ́, èèyàn láti, ó dá náà olóòfin ìlú àti ọ̀gbẹ́ automatic lówó ní wọn láwùjọ. Àwọn lè sọ bábá kó owó ìlú gẹ́gẹ́ bí wọ́n ti lórí gẹ́gẹ́ bí wọ́n ti ń kó owó ìwọ̀nba tí wọ́n bá pè ní ìwọ̀n gẹ́gẹ́ lówó tí wọ́n tó bá yẹ kẹ́lẹ́ ìlókè lẹ́sìn tó bá dé ńlá owó ọ̀tọ̀ dé ní. mélòó wọn lànà tí wọ́n ti pa ọ̀rọ̀ ọmọ ikú wàmá àti ọdún kò lówó ní wọn tó fi láti ẹ̀dá mi sọ iye wọn láti kó tẹ̀sí ọ̀sán jẹ́ ìgbẹ́ ìyọ́wọ́ àti ìlú ìjẹba tó ń jẹba tó ń bọ́ àti tẹ́ bá dé náà nígbà tẹ́ bá dé náà lẹ́rìí orí àkókò nílẹ̀ Yorùbá yìí báwọn yẹn bá fẹ́ rọrọ̀ láti máa kó ìyá ọlọ́run ní tọ́lọ́run ti máa gún wọn táníká di ọ̀rọ̀ ẹ̀mú nínú ọ̀nà méjèèjì táníká ní àjì àrùn ìlógún lẹ́dùn pé ibì kan wà sí pọ́blẹ́mù tó farapamọ́ sí káàkiri òun náà láti yẹn nàná yìí ó ní alẹ́sìrárù nìjíríà alẹ́sìrárù nìjíríà ìgbàkànjẹ́ ayé ayà bá sọ̀kàrẹ̀ nípa tálábà ẹ̀yìn ẹ̀rọ máa wo àbá àti wọn bá nípa sọ̀rọ̀ àgbẹ̀sọ̀rọ̀ àbáyé nàá àbá kódà áyà tí mo fẹ́ mẹ́rin báyìí ó pọ̀ láti seventy five sí eighty inú tó rà wò ní ìfẹ́kù tàwùbà seventy five sí eighty sálà aṣíwájú tó kọjá lọ tó wá lérò lẹ́yìn ní sálábàtà àtọ́lẹ̀ kan jẹ́ àwọn èèyàn wá wà láwùjọ mílíọ̀nù àti bílíọ̀nù àwọn èèyàn wà láwùjọ bẹ́ẹ̀ láyé tó jẹ́ pé ọrọ̀ ipò ọlá òun ló pàtàkì gbígbé wọn lọ láti gbàtàjẹ́ wà nínú mọ́ni àádá lọ àlàyé àádá náà ní tọ́bí لنصدقن ولنكونن من الصالحين ọm bẹ nínú àwọn èèyàn sábàbí pípọ̀kàlẹ̀ ayà yìí sálábà ọmọ áàbì gbàdákọ̀ ní ọm bẹ nínú àwọn èèyàn ẹni máa ń tẹ́kẹ́ ní man àhádà lọ sí máa ń bọ́lọ̀ tí ma ń sàdé ọlọ́run láyé àtàrà ní fọ́bùnì tó bá fi ọlá ìfún wa lànà tọ́dá ọ̀nà àmọ̀sẹ̀bídé pẹ̀lú ẹ̀ àmọ̀sòdodo wà lànà gbogbo nà nínà sọ lè fi àásìtẹ̀ pẹ̀lú tó bá àwọn ọ̀rọ̀

فلما آتاهم من فضله فاحكموا إذا مفيد لهم يعني سابقا وبعدين فلما آتاهم من فضله بالتجاره وقال لله فلما Pẹ̀lẹ́nà àdáhùn ní fọ́bìlì nígbà tó lọ́n sọ láàrin ẹgbẹ́rún báfìlì òbí náà ń kàálẹ̀ ẹ̀kọ́ tó máa ń túnmọ̀ ní tẹ̀sí rẹ̀. Báfìlì òbí wọ́n padà sí sáwọn, ó dọ̀ náà wọ́n kọ́ bí sáwọn. Ẹ mọ̀ pé ẹmọ̀ tó nínú àwọn àmì ìgbàlẹ́bí, ọlọ́lọ́wọ́ ورسالة ومع تعليمنا أمة محمد صلى الله عليه وسلم أمة أو يوم موسى عليه السلام إن قارون واحد قارون náà tó jẹ́ ọ̀pọ̀ olówó ayé nínú dábàá sọ bẹ́ẹ̀ tó tó ń gbàtọ́rọ̀ ní àwọn ọlọ́rọ̀ wọ́n ní kọ́kọ́rọ́ ọ̀rọ̀ látàlú òbí ọkùnrin bá ti kó ìlú wà àwọn tí wọ́n máa fi àlùbánù sọ́rí wọn bọ̀tí ó kúrò aláìsí wọn ó dámà tí wọ́n pọ̀ àwọn tí wọ́n máa fi ní máa ń rú ní àkójú àkójú tó yé pé àwọn gbàgbà ó bì pé àkójú kan tọ́kọ́rọ́ fún náà ó bẹ̀rẹ̀ sí ìlú yìí mo wà nínú

èmi mú mọ̀ tí wọ́n ṣe rọrọ̀ bàbá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ojú wa lókè ní mo gbàgbé orúkọ orúkọ àti ọ̀rọ̀ yìí wà irú ẹ̀ náà wà ní àǹtọ́ nípa fálábàì báyà ìjọba yìí àtàwọn míì bá ti jẹ́ fálábù fún wọn ọmọlẹ́yìn wọn fàlẹ́bẹ̀rẹ̀ bí wọn mọ́ mi láwùjú láàrín oṣù sábà tí àyà bá ti sọ̀kalẹ̀ tó sọ nípa àwọn èèyàn kan gbogbo tí ọba ń rin ojú ọ̀nà yẹn ó ń sọ̀kalẹ̀ lé wọn lórí náà nínú kìí sórí ẹgbẹ́ sọ̀kalẹ̀ nìkan ló pé sí bẹ́ẹ̀ náà nípa ẹni eré tó bá sí náà tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ àlùjẹ́nà ó ń sọ̀rọ̀ àwọn tí ó ti torí táyà ń torí wọn sọ̀kalẹ̀ tí wọ́n ti dá àlùjẹ́nà àti gbogbo àwọn tó bá sí lẹ́yìn táyọ̀ ọlọ́run máa ń sọ fún anú ayà tó tẹ̀lé pé nígbà tá a rọ̀ wọ́n lọ́rọ̀ láti lo òbí wọ́n padà sí ìdáhùn ní náà àwọn ọmọ ìlú wọ́n padà nínú ìran lárúbáwá lèmi ti lọ́pọ̀lọpọ̀ ọlọ́rọ̀ tí máa ń fi ọlọ́run àtàwọn ọmọ ìyá lókè ọ̀yà àtàwọn haúsá àtàwọn lókè tí wọ́n fẹ́ ìjọmọ ìyá rẹ̀ náà ibi tí mi ti rán lọ́rọ̀ táwọn lọ́rọ̀ pọ̀ tí a máa fi lọ́hùn àtàwọn lárúbáwá tí ìmọ̀ àgbákò ní yorùbá sí pẹpẹ tí wọn bá tún làánú wọn tán wọn máa ń sọpà ọ̀tọ̀ lọ́rùn kò jọ má dáná wa jẹ ní omi má kò dúró ẹni tọ́nà wọn náà náà kẹ́ tí wọ́n tó nígbà náà náà nígbà tí ó kéré ìkẹ̀kẹ́ ọlọ́run ló lọ ànígbà tí kẹ́ẹ̀dé gan ń lọ ọlọ́run ọlọ́run ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run wa ní ti àánú ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn lè láti yọjọ́ ọlọ́ni wọ́n sàún pẹ̀lú ẹ̀ tẹ̀síwájú Ọlọ́run ní ìjọ wà sẹ́yìn ẹ̀yọ́ ni pé wọ́n wá di lójú wọ́n wá di alágàbà débi ní ìgbà tó lọ́wọ́ bá sẹ̀kẹ́ sẹ́yìn wọ́n wá di alágàbà débi olójú èjì ẹ̀sùn ọ̀gá alágàbà débi ẹnọ̀nà sírù wọn yọ́wọ́ ìfìyà ẹ máa jẹ́ náà máa bá jẹ́ àtúbọ̀tán wọn tó bẹ̀rẹ̀ sí àmì iná iná ni tọ́lọ̀ máa tó fẹ́rò òye yẹn tó sì bá kú iná lọ́nà fẹ́rò òye o fa àkọ́bà sì bá bọ́ sí èfò lórí ní ẹ̀nà ilẹ̀ ẹ̀wọ̀ ìyẹn ọlọ́run àdáwò tọ́lọ̀ wọ́n wà wà lórí ilẹ̀ tó fi pàdé ọlọ́run náà Kí ló fà tọ́lọ̀ ti bàdẹ́ tó bá bọ́ sí sábàbí lè gbé kọ́ńtàtì fún mi, ẹ mú sẹ́ńtà lọ́dún nílẹ̀ máa bọ̀. Ọ̀ràn dé. Ọ̀ràn dé ọ̀nà díẹ̀ tó bá rí owó tán tó wo pàṣẹ́ntéèjì nígbà náà kọ̀m̀pín ó wà dé pàṣẹ́ntéèjì pé ara ah, ilé ọmọ ní ìdíkọ́ wọ́n tún ní wọ́n àwọn kan wà ní díẹ̀ wọ́n náà máa gbowó sí wọn mo dẹ̀ wáyé sí méjì tó parí mọ́ọ̀tù wọn pé àpò ah, ìfẹ́ sẹ́kùn kankan ah, àdáwò jẹ́ ni <laughs> àmùsíbà dé bí máa ákùnlá fún lọ́ha máa wà àjò kò ní wọ́n yapa àti ìjẹ̀kọ́nà rẹ̀ náà wọ́n bí máa ń gbẹ́rẹ́ mú yà sí àjọ rẹ̀ ń pa sọ́lọ́ ọba sí náà أَلَمْ يَعْلَمُوا أَنَّ wọ́n àmà pé ọlọ́run náà kọ̀kọ́ wọn ni, sáà máa ń fi iṣẹ́ Yorùbá lọ́rùn, tẹ́lẹ̀ mọ̀ pé ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ láti ṣe wá sí àwọn àfáàlẹ̀ Yorùbá ni wọ́n ti fi ìjọ àlàmíyà àlàmùkọ́rọ̀ ti ká ánùbọ̀ àyà ìjọ tí wọ́n mọ̀ fọ́lọ́ mọ́ kọ̀kọ́ wọn ni omi ìfẹ́lú wọn ó kàn fẹ́ fi àdíhàn náà bá sàfẹ́gun ni ẹni tí ń tẹnu lọ́sọ lọ́wọ́ ìwé ìdí afọ́nàmà ni wọn ikú jíjì ní kí kó fẹ́ ti lọ́wọ́ ọlọ́mọ sì ní àdíjẹ́ wàjá àrọ̀ àdíjẹ́ wọ́n sì ọ tàbí àwọn ẹ́ ọ wọ́n ọmọ kọ̀kọ́ wọn ó dị jẹ́jẹ́ wọn àti pọ́nà ọmọ tó mọ gbogbo tó pamọ́ òní Allah nínú ayé àtàn ọlọ́run ló wọ alábìlìmọ̀dọ́ láǹtẹ̀lẹ̀ ọ̀wọ̀ alábìlìmọ̀tẹ̀lẹ̀ ọlọ́run ló mọ sáájú bìmọ̀dọ́ láǹtẹ̀lẹ̀ wọn ló mọ ẹni tọ̀nù tí ò sí lójú ọ̀nà wọ́n wọ alábìlìmọ̀tẹ̀lẹ̀ wọ́n tún lọ mẹ́tú mẹ́nà ẹni tó bá tó lọ́dún yóò di bá tó bá wọ́n máa fi ọlọ́run gbọ́ ẹ̀ máa tí wọ́n fi ọlọ́run gbọ́ wọ́n àti ọ̀rẹ́ ẹ̀ká ń gbọ́ máa fi tẹ̀ ọlọ́run fẹ́ ọlọ́run lọ́mọ ẹjọ́ máa nàjẹ́ tó lù kó lẹ́sìn máa sọ wọn àbá àti ẹjọ́ náà ṣe dáyà wá ń wù ọlọ́run ló máa mọ̀ tẹ́ ẹ̀ káwà máa kọ́wọ́ wà lójú ọ̀nà káwà rí kọ́rọ̀ kù sọ fún kó tìlú tó kù sọ ọlọ́ ṣe sọ́nà káwà rí káwà máa tó kù sọ ọlọ́ ọlọ́run lọ́mọ tó ń fi orí fi àbóòdé kù kọ́kọ́ wà lójú ọ̀nà jẹ́ kó ń sọmọ aráyé náà kìí ṣe kí ọlọ́run ló mọ ọlọ́run ló mọ ẹni tó mọ̀nà ọ̀hún sì ló mẹ́jọ nù láwa ní kílẹ̀ arípa àyẹ̀kẹ́lẹ́ rí pé mọ̀nà ní ìdìnà ní ọlọ́run ló má mọ̀ sẹ́yìn ní ẹ̀kọ́ dáná bí lọ sọ́nà sọ pé ẹni tó bá ni òun ni kí ni òun kìí ṣe ìjọba tó yọ ọ̀nà náà tí ó jẹ́ pé nítorí pé wọ́n fẹ́ kí n mọ̀ pé mo fẹ́ kí wọ́n mọ̀ tó mo lè jagun mo ti lágbára mo lè sáré tó bá jẹ́ pẹ́lú olóyìn ní ìpọ̀ ní ìka nígbà lọ́dọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lọ wọn bá gbẹ̀mí ẹ̀sùn ju sọ́dọ̀ ànábì tọ́lọ́lọ́ sábà rí wọn. kí ló bà kí ló bà yẹn torí kó náà lálámọ̀tán àmọ̀tán láàárín bá àti ní ẹ̀yin òun ọ̀rọ̀ náà bá fi bọ́ra wa ní إن ربك هو أعلم بمن ضل عن سبيلي وهو أعلم بالمهتدين ألا كنت عليه الزمنة أبقى عليه الذي Ọlọ́run ní nígbà táyà tó tẹ̀síwájú, tọ́lọ̀ àlàdínà tọ́lọ̀ fún ìyẹ̀ ó tó pọ̀ máyà tó fún ọ̀nà ìrìnà. Ipe ó dànù ìfẹ́sí wọn ni pé ìyẹ́lú Jónà mọ̀tọ̀ wìyìnà wọn tó máa bú àwọn sáńtà pọ̀ wá ní a máa ń sí náà wọ́n ní ọ̀kọ̀ǹdà fún nínú orí lánàá orí olú wọn jù tàbí lọ. Nígbà tó àwọn ọmọ ẹni tó wé láwà ní àjẹ́jú àtàborí. Ẹni tó wá gé wè torí ń kọ́ òun òsì jẹ́ ní ohun òfẹ́ ti báyìí lọ́dọ̀ rẹ̀. Àbẹ́jú dárùn-ún pẹ̀sì, irú mọ́tọ̀ kẹ́ni yalmizuna al-mutawwi'in mina ye mina al-mu'minin ẹhẹ bẹ́ẹ̀ náà ni wọ́n máa wí àlébù táwọn obìnrin náà táwọn obìnrin náà ni ọmọ tó kú sí bàbá náà nípa kọ́bù àbáwọn àwọn ẹgbà tí ánsà jẹ́ ẹ̀kọ́ẹ̀sàn jẹ́ méjì tó yé kódà ní university level nígbà ní wọ́n lè máa ń sàdé méjì lọ ó dìpẹ́ lórí kọ́ nígbà ní wọ́n lè máa ń sàdé mẹ́ta lọ ìyẹn wá gba tó ọfà tẹ́lẹ̀ ó gba tó ìtàn ó fi kan yanyan ẹni yẹn ti lọ ẹ̀yìn student ó ti lọ ó di yege oda? dá answer question jẹ́ méjì èèyàn gba ọ̀kan ó fi kan ọ̀kan tó kù ní oṣù tè bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ o ní èèyàn borí gbogbo wà inú pẹ́pọ̀ nínú bí mi o ìwádìí ẹ̀gbọ́n ọ̀dá tó sẹni sí wà ní o àmọ́ nú orí pé rábò gangan ní sí ọdá kò burú kápẹ́ ọbọ̀ orí gbogbo wà ṣe bí wà lókù mẹ́ẹ̀lókù lọ́dọ̀ ìdí tó àbùkù kan okùn méjì tẹ́ káwọn èèyàn kéèsì rárá okùn méjì lọ́dọ̀ sí ẹ̀ gbogbo bí wọ́n bá ti tẹ̀sáàmù láyé oún ti ní òrìmọ̀ gbé e náà ni tó fi dáríkì àárùn ẹjẹ́ ti tẹ̀síwájú torí àtìkò wọ́n fi sọ hìí nínú ok صحيحين من صحيح البخاري في صحيح مسلم ìsìn wọn bẹ́ẹ̀ sọ níbi láàrin ìlú pé àwọn sọ̀hábà àkọ̀lùkẹ́ẹ̀nì sọ̀hábà tó kìrọ̀ lọ́jà lọ́wọ́ sára ní yàtàrú na nínú kanáwó ní dúníà wọ̀yàkọ̀ọ̀kú na àìsùn àjẹ́ láwọn bìdálẹ̀ àkọ̀nàtòun ẹ̀rú mọ́ bá wọn tí wọ́n bá rí ìgbádùn kan láyé ìgbádùn tó bá wọn yẹn lọ tó yẹ kan padà gbọ́dọ̀ lọ́nà ẹ̀rú mọ́ bá wọn sọ̀hábà tí à ń pè ní sára tán bá rí ìgbádùn kan láyé pé tẹ́lẹ̀ yóò ní yíwọ́ báyìí èrè ẹ̀wọ̀n afẹ́mọ́wá fún ní ó wà sọ̀rọ̀ ìbọ̀bára àti muslim nínú àdéhìí àbábọ̀ máa rábà ẹ̀yìn sáré sọ̀tọ̀ nípa àbábọ̀ máa rábà ọjọ́ lọ́wọ́ ní ogun bá dé ọgbọ̀n bá dé ibẹ̀ ní àbábọ̀ máa rábà kú sí wọ́n ti jagunjagun wọ́n ti rẹ̀ àwọn tọ̀rún àwọn kèbèrè ti sinmi àwọn ànábíà ti àwọn sàrábà ti sinmi sí àyè kan táwọn ọmọ ogun máa jókòó sí sallallahu ta'ala alaihi wasallam àwọn ìdí wa tó wá ń fòró wọn pé ẹni tọ́lọ̀ bá mẹ́mẹ́ lọ bí àlùjọ náà ní lọ sí àbálọ̀ màrá tàwa ní òwúrọ̀ ọlọ́run tí mo gbọ́ yé ni pé ìdí bá kú sí bí ó wà lẹ́nu òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ wọ́n sì jẹ támúrù lọ́wọ́ támúrù méjì ń bẹ lọ́wọ́ ẹ̀lòmí mẹ́ta ń bẹ lọ́wọ́ ẹ̀lòmí ẹ̀yà fún bẹ lọ́wọ́ ẹ̀lòmí tàmọ̀rọ́ọ̀tì náà ṣe ròyìn ẹ̀ láwọn onítàn tàmọ̀rọ́ọ̀tì àwọn támúrù lédèdè kan ń bẹ lọ́wọ́ àbábọ̀ máa bá títí dálẹ̀ láì ṣe pé ipò ìṣe tán láti náà jà padà òun nìkan sì múdà ó sì wọ sọ́ọ̀fù àwọn kèkè lọ ó sì wọ sọ́ọ̀fù àwọn kòrèsì lọ ó sì jagun jagun jagun jagun wọ́n sì ta lójú torí fún gbọ́gbọ́ ní ẹ̀lá fún ìlú àjò ikú tètè tẹ́ ẹ̀ràn sílẹ̀ ní ìgbà tí mo dápẹ̀ ní oúnjẹ lọ́jọ́rọ̀ sí lọ́jọ́ lọ́ọ̀tà láàrin ó ní àádájúmọ̀ àmọ́ àrọ̀ sórí láìsọ̀rọ̀ lọ́rọ̀ ayé wọ̀sán sọlọ́láwọ́ àlọ́lá lẹ́yìnsáàbì kúrò sí ọ̀lá àwọn ojú orí ọlọ́run látara ká àti ìjírá ọ̀wápọ̀ ajínúná alọ̀lọ́ ọlọ́run tó kàn wá lẹ́sìn rẹ̀ fàmínà mọ̀mọ́ ẹlòmí ìtumú wa wà lámìáàfù ní àjèjì ṣe à kò fọ́ kankan wò nínú iṣẹ́ tó ṣe láyé kò jẹ́ nǹkan kan nínú iṣẹ́ tó ṣe nínú mọ́tò bá bọ́ kútìlà wọ́n pa lójú ogun ogun wọ́n pa lójú ogun wọ́n pa lójú ogun sì aṣọ ọgọgọ òògùn ẹyọ kan péré. mo ń fẹ́ èyí ìdáàbò bọ́yá bí a lè ṣe oṣù ní aláṣàkóso ní lórí ìtàn ìtàn ogun oṣù kejì sọ fún wa òun ó sì lẹ́yìn lẹ́yìn bá fẹ́ yìí onímọ̀sọ́dọ̀ ọmọ mi ni mo fi àtọ̀ kan lẹ̀ péré bòrùgbẹ̀tà àwọn ìdààmú ìdàpẹ́nà bí i àárọ̀ àbú bájà tìrìtìlá tá a bá sì dábò lórí ẹsẹ̀ rẹ̀ yọlẹ̀ tá a bá dábò lẹ́sẹ̀ orí rẹ̀ yọlẹ̀ ní parí kàrí títí tó ti gbé òṣìṣẹ́ náà ní kẹwàá ọwọ́ mi jàgbà ọmọ àgbẹ̀ náà pé kí wọ́n rí sàyọ̀ ìgbà tí mi àtàlàjá àti ìgbẹ̀lọ́rùn yìí mo lọ mo tún ara lọ méjì kalẹ̀ ọlọ́pàá wípé torí ọjọ́ mọ́lẹ́gbẹ̀ẹ́ wọ́n lè máa mọ̀ dáwà ṣé ìdí láti dúdú bá lò lọ́wọ́ ṣé mo ní iṣẹ́ mú náà ṣé ìṣe ẹjọ́ kò tẹ̀ lọ́wọ́ àti mi bẹ́ẹ̀ láti dúdú bá lò wọ́n ti àlọ́ ọ̀gá bẹ́ẹ̀ mi ṣe Ó ń bẹ̀rù wa ẹ̀ẹ́dógún ayé fún ìyẹ̀wò pẹ̀lú pé ó jẹ́ nínú sọ́rọ̀ ìwọ̀pá orí orí tí ó tọ́pọ̀ àpapọ̀ àwọn ọmọ àwọn olóògbé aláwọ̀dá láàyè nígbà tí wọ́n gbó oúnjẹ fún lásìkò ìtọ́ ọ̀rọ̀ ọwọ́ sọ́rọ̀ ó wá dápọ̀ ọ̀gbọ̀n tó bá ti dápọ̀ mọ́ yìí ó fi dápọ̀ ọ̀sẹ̀ hamza ó ní ọ̀pọ̀ ní mú sáàbù ìwàwọ̀ ọ̀pẹ́ òjì ní ó sì lóore jù mí lọ ó ní wọ́n tó pa hamza ìwàwọ̀ ọ̀pẹ́ òjì ní ó lóore jù mí lọ báyìí náà ti náà fi hàn nígbà tí wọ́n sọ̀rọ̀ àmúfà oníwàlà tí ó jẹ́ ìyáwó lágbánú wọ́là àbúrúgbà àràkọ̀ kan táàbì sí fún màpapọ̀ sọ̀lánà nínú ìlú sọ̀lánà nínú ìlú ní àmà fókè ọlọ́run wa ní ayé fún wa àwọn akọ́kọ́ ń gbádùn àyè lọ́wọ́lọ́wọ́ káwàwà àárín ìdí àárín ni tàbí ọ̀gbìnà nínú ìlú ìyá márùn-ún ọlọ́run fún wa ní ìkàtó fún wa ní orí ayé yìí wọ̀kọ̀yọ̀kọ̀tíìkì ẹ̀rú wá ń tà ní àǹtà fún ẹ̀rú ní láti àdáfẹ́ ìbàdàn kọ́mọ̀ tẹ̀kẹ́ sáàtẹ̀ náà láti ẹ̀rí wà ní ẹ̀rí wọ́n ní ẹ̀rú ìmọ̀já àrẹ́dá sí àǹtà òní tani òní àbùràmọ́ ọmọ àwọn ọ̀rẹ́ ọ̀tà oníbàbẹ̀rẹ̀ oníbàbẹ̀rẹ̀ ìgbàlẹ̀ kátà sára kàfọ́ àrùn ó jẹ́ láti tó lónìí ẹ̀yọ́ rẹ̀ pàtó ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ káfí èsì ìdí ìtàwọn táwọn tẹ̀lé lónìí wọn mọ̀ tó ti tẹ̀lé náà nígbà tó nìyà ẹ̀jẹ̀ káfí èsì ọlọ́run ti tẹ̀lé fún wa tó àbẹ̀wọ̀n tó máa ń wọ ẹ̀jẹ̀ ọlọ́run padà nínú pé ọlọ́run ó ti ayé fún wa ẹ̀tún wa máa ń kàn bí á tó bọ́lọ̀ ní ìfẹ́ fáwà lónìí nígbà nígbà tó nígbà tí òun kò ní kẹsàn-án nígbà náà òun rántí àwọn tó ti lọ pé wọ́n ò yẹ kẹ̀kẹ́ jẹ ẹwà wọ́n ọ̀rọ̀ sí nípa lòdì ìyẹn lásìkò ní Abrahamu ní ìdáhùn ó di aláàbàlá ní ẹ̀tún wá ó gbà yẹn lásìkò tàwa lónìí èmi kẹ́míkà lòdìmọ̀ ní àwọn olùkúrò máa dà tàbí olùkúrò náà bí tààrí wà náà bí tàwà ìbẹ́gbẹ̀lá mẹ́rin àbáwọn ẹmọ ta àmọ́ kan pàmù àwọn oúnjẹ tara ẹjẹ ẹjẹ tara ẹjẹ àmàlà lára fún mi lára àgbàdo ẹjẹ bá ẹmú ẹ̀fọ́ ẹjẹ tẹ̀lé àtúnwápọ̀ àwọn ètò gbáyé ìgbèrè ajẹ amu ajẹ bẹpẹ ajẹ ẹnapu ajẹ wọtamilọ àwọn nǹkan apanu ní táàkà wípé abẹ́rẹ́ ìfúrẹ́ àwọn táàkà sọ̀rọ̀ ọjọ́ máa yìí ní àtàkùnjọ́ ọ̀gbẹ́ ìní àtẹ̀yìn àìsàn náà fún òru wọn ò rí oúnjẹ nínú orí ètò ìlú yẹn mọ́tíkà lọ́kàrọ́mà àti màdínà nàbàwọ́yà ìṣẹ̀rífà ní ẹ̀ka tẹ̀mọ́ ìṣàpèjúwe jù lónìí níbi tí ọrọ̀ ayé ti darí síbẹ̀ tó jẹ́tún jọ náà náà jẹ́ sáàtì nínú àwọn Ibrahim nígbà tó ti ájára ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ àríṣà ó ní mo fi ọ́ ní mo fi ọ́ ìyàwó mi ní ẹ̀sánwọ́ ọ̀dọ́ lórí ilẹ̀ kan tó jẹ́ pé àpọ́n àdára ọ̀dọ̀ pátá ni kó kó gángá kan òkú bẹ́ẹ̀ tíyàn lè jẹ bí ẹran tó jẹ́ kó bèèrè tàbí èkó ayà koran ìwádìí dẹ́rẹ̀ sí sáré àfikún tí orí ilẹ̀ kan tí ò sí sára kò sí kankan tó wù bẹ́ẹ̀ tó jẹ́ ẹ̀wù jáde láti ìpínlẹ̀ mo fàlẹ́ ọlọ́wọ́ wọ lọ́wọ́ ló bá wá ló bá mú ilé bí tí bóyá àwọn ilé àwọn ilé àwọn olóògbé lọ́gẹ̀dẹ̀ ti dàbí tọ́ì tí ò ní kò ní ní pọ́ọ̀tì kan láàrẹ tí ẹ̀ ní ibi kò kọ́gẹ̀ dàgbàgbà nínú ibẹ̀ lọ́ta ń wọ̀ ibẹ̀ ní sọ́dáàbò ń wọ̀ láti gbogbo ibi dáhùn tí wọ́n bá tún ṣe lágbàáyé nìkan ibẹ̀ kan darí ẹ̀ síbẹ̀ pẹ̀lú ẹgbẹ́ inú bàjẹ́ bẹ́ẹ̀ ń làwùjọ tàwa náà torí ní ẹ̀bá kọ́ bàtà lẹ́gbẹ̀ẹ́ àgbàdo lè wù bàtà tó nìkẹ́ ní ìpínlẹ̀ ẹgbẹ́ torí pé ìgbẹ́ wà láàrin. káńtẹ̀ntà tsunami. fákírà síyà ẹwà àwọn asọ́tà mọ́ ẹwà àwọn ọ̀hábà tá ń sọ̀rọ̀ wọ̀nyí ọ̀gá ẹ̀mí àti ìtàlẹ̀ wọ́n ti wà ìta wà ayé tí wọ́n lò tí òfin parẹ́ náà ní ìfàyè tó ọkàn pẹ̀ síra wọn àwọn pààrọ̀ káńtẹ̀ntà súnàmì fákírà síyà ọ̀gá ẹ̀mí àti ìtàlẹ̀ à ń fún bàjá yìí ó mà ó má má dùn ó má bọ̀ ó má bù àwọn bàtà bá ń wọ̀ sẹ́mi ó má wà lọ́wọ́ nínú àgbọ̀ náà nípa bó ti kúlẹ̀ fún ayé wọn lọ. bẹ́ẹ̀ náà ni mẹ́rẹ́dà pàtàkì fún náà nínú àkókò orí ìmúṣà ẹ wọlé sáà ṣe ẹwùjì láwọn ẹni àwọn ọ̀gá ọlọ́run náà ṣe ibi tá ń bá ọ̀pọ̀ náà ni pé tí bọ́lọ̀ ń ṣe sí ayé fún wa tóhùn tí kò yẹ kátọ̀ jù wọ́n lọ kò bá wúdà ní kúta níta o àwọn ẹ̀yìn àwọn táwọn wọn nínú ìta níta táwọn pẹ̀lú àtàwọn tí ò sí tó wà èrú téèyàn ṣe lọ́pọ̀ lónìí lásìkò tí wa èrú tí èsèkó ń ló ní ọwọ́ ti wá nílẹ̀ lọ́dọ̀ ẹ̀lòmí sírọ̀ ní afẹ́ẹ̀tì ní ìlú tó ti ẹ̀sùn mo fẹ́ gbájú àdéhùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pé gbogbo tó wà ní ọdún mi ẹ bá jẹ kí ló kù tó lè nínú ìlú mọ́ra nínú lásìkò tó wà iná ìdáwáwò dáadáa bá àtàkì èyí ẹwọ mẹ́ta tàbùkù tàbùkùnà lè jíyàn mínà lè fún ìwọ àkíyà fóòmù ń bẹ tó kàtó tẹ́kù tó àwájú tàkótíra lè tó tún lè dìdí lẹ́jì ẹ̀dáhùn kéfẹ́ tó fà sí màrà sí fóòmù ń bẹ tó tó pé ó sì fẹ́ ní orúkọ èèyàn tó lẹ́ẹ̀sì ó mọ́rọ̀ àbọ́dù tó sùn lórí gbogbo àtàwọn akẹgbẹ́ rẹ̀ àwọn ọ̀gá wa láti ẹnu ayé rọ̀ ayé ká ayé rọ̀ ayé ká ayé àtẹ̀ká wáyé kí ló kù sí ìjà lọ́wọ́ ماذا تجدون عند الرقم الناشئ والارائك اللينه ايوا جزاك الله خير ايوا انت تقول لي قاعد دلوقتي ايوا انت بينه ليه واحد ẹwọ ẹwọ ẹwọ ẹwọ lóògùn jẹjẹ dọmdọm dẹmdẹm àwọn sáàmù tí ó lé ìjọba bá sàánù ìwọ̀n ní ilé ìgbà ìlú ní ìfẹ́ fún ọ̀fẹ́ lọ́sẹ̀ sọ̀rọ̀ àlọ́. ماذا تقولون من الأقوال الفقرة؟ بẹ́ẹ̀ náà ni àwọn ọ̀gá wa lọ́dọ̀ náà fún òun lájẹsẹ́kù nínú ilé tọ́yẹ́bà nígbàtí mo ń bọ̀ àbí ọ̀rọ̀ nígbàtí mo ń sọ̀rọ̀ ànábì jẹ́jọ sọlọ́lọ́wọ́ ọ̀rọ̀ sálábà yàrá ànábì sọlọ́lọ́wọ́ sọlọ́lọ́wọ́ ó ní àmá pàtàkì àpà fún àmì ìlànà ní ìlà ọ̀rẹ́ gàdá ìlú tí mo ní pọ́ọ̀tì náà àbí ọ̀rọ̀ ọ̀rẹ́ gàdá ìlú gbọ́dọ̀ ìmọ̀ọ́jẹ́mà ìmọ̀ọ́jẹ́ ní ẹ̀kọ́ kan inú pẹ̀lú ẹ̀rí tó pọ̀ ló dámọ̀ pé ìgbà ló pọ̀ jù ló lè ní ilé òṣèlú lọ ní wọ́n ń ṣe sálábà ní ẹ̀yìn sálábà ní pé ọ̀fẹ́ dàbí nàìjíríà pa ọ̀sẹ̀ dí ajọmọ́ omi bọ́ lójú rọ́lọ́rọ̀ àtọ́jọ́ kàmí wọ́n lọ́dọ̀ àyàrí torí pé ìhà náàbì tọ́lọ́lọ́wọ́ àyọ̀sánà ìhà rẹ̀ tí rẹ̀ ó gbé ẹgbẹ́ mara bí àwọn ẹgbẹ́ tó kù lè rí ọ̀ndẹ̀ lára ànábì tọ́lọ́lọ́wọ́ àyọ̀sánà oníwòlùkọ́ náà wọ́n á wọlé rẹ̀ mọ́kànlá wọ́n mo tún wo ààrin kí ní wọ́n ní bá pè bí igbá gbájẹ̀ láàmú pé gbájẹ̀ igbá náà ní àwọn ìdè wọ́n dànù wọ́n mọ̀ kó jẹ̀ sí mẹ́ mo tún wo gbájẹ̀ tẹ́ ẹ̀ máa fi mú àjẹ́ kí ní oúnjẹ ìṣẹ̀kan bẹ̀ mo á wo ẹni tó tó tí òbí sí ọlọ́run ẹni náà ní bọ́dí fún gbé mọ́ra ẹni tún bá pa lára kan bẹ́ẹ̀ mo wá wọ àwọn ọba Róòmù àti Paris mo wo ọlágbọ́nmọ́tò láyé èmi wá jà lọ́sẹ̀ mo wá bọ́ lóṣẹ̀ ìjọ náà wá sallallahu alaihi wasallam onígbà ọ̀ráwọn yóò ń fa sí ẹ̀ ó ń jì láti àwọn àfààní ọ̀tún ọlọ́run káwọn lórí dáadáa wọn mo jẹ ká yege wa mo jẹ ká ọkàn lórí dáadáa la wà yìí tá a wà náà èlò rẹ̀ kìí ṣe pé ìdá ń sọ ni pé bá a fi fẹ́ ló gbà nìyẹn lẹ́nu ìpanu yóò á lo mọ́tàdì tó dáadáa ètò lóhùn wa nígbà tó ti kò káta mi lọ́wọ́ rárá o àbí yóò lówó ó máa ó máa àbí ó máa bọ̀ tó lóhùn wa rárá o kò gbọ́dọ̀ pé yín ẹ̀ẹ́nì bí aláìní ìjọ wà sí ìpẹ́pẹ̀ sí ìyẹn wọ́n dà ẹnìkan ń gọba ẹbí àwọn gọba náà láti ìgbàtà ń sọ yìí ẹbí náà ti tọ́pọ̀ ilẹ̀ ìlú wọn jù lúwò ṣebí tó bá jọmọ́ sí ìrìn ara jùlú àtàkàrà ṣebí àti gọ́ọ̀nà ó jọ jẹ́ lẹ́gẹ̀ẹ́ sí ìrìn lábẹ́ ẹni ṣebí tí a bá jẹ lára àdúgbò wọ́n sì wà nípò yẹn ṣé iṣẹ́ bá wọ̀ lára àdúgbò ìkàtà ń sọ̀rọ̀ ẹ̀ ní pé ọlọ́run ti orí ẹ̀kùn ayé fún yàn mo sọ pé káyọ́ fún yàn lọ kí ìwọ̀n tọ́ra pé káyọ́ káyọ́ mọ́ra bí ó mọ́ra bí bí máa dàkà fún náà jẹ́ lọ́wọ́ ìwọ̀n àmọ́ nínú ọlọ́run ti ayé fún wa bí ẹ bá ń fa ìṣẹ̀lú yíyọ àtẹ̀yìn ó pọ̀ nínú ẹ̀ka àbá balájú ọlẹ́ má sí kẹta mẹ́jọ mi níbo ni àjẹsẹ́kù wà fún ọ̀gá ọlọ́dún mẹ́ta sọ̀rọ̀ yìí àbí ẹ̀ka kan wọlé kan wọ́n ṣubú lórí sọ́lá látàrí ibi òjíṣẹ́ ọlọ́dún sọ́lọ́ sọ́lá òun náà sọ fún ọ ni wọ́n ti lo àyàtọ̀ wọn àìní òjò kò pín wọn lọ kò jẹ́ káyé ayéra wọn nígbà tọ́rọ̀ fún bí báwọn tó fẹ́sùn láyé bí wọn kò ti sọ pé kí wọ́n ti náà wọ́n ní fún ìmọ̀ lórí lọ́dọ̀ ìpàdé nígbà ìhà sọ̀rọ̀ ẹ̀wọ̀ yóò ti fẹ́ wá ní ìpàdé pọ́lìtì àánú kí ẹsẹ̀ gbogbo fẹ́ tó gbogbo fẹ́ mi sọ̀rọ̀ mi tí ẹ bá ń kọ̀ nǹkan láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ láàárọ̀ ní tẹ̀lé sí kò wá sùn ó wá ń kọ̀ nǹkan mọ́jú bẹ́ẹ̀rù sí náírà ò lè fi ìtàn bẹ́ẹ̀ náà ilẹ̀ bọ̀ tí ó sì máa kọ̀ nǹkan lọ àwọn tán wá ń kọ̀ nǹkan lórí àdáwà tí wọ́n nínú òbò àbínú agolo àbínú òpó alámọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kálámù ọ̀panu tí wọ́n jẹ́ kan náà kan tó kọ síra wọ̀láì wọ́n kọ̀ nǹkan jù àwọn táǹkì láyé lọ sí ní ọwọ́ ní ọwọ́ ọjọ́ ó sì pè láwọn lábúrárì lágbàáyé wọ̀láì tí tó dájọ́ wọ́n ń pè nínú àkókò èèyàn ti masters tó gba doctorate àwọn kẹrin àwọn olùkọ́ ń wú jáde pé ẹ lọ develop ilé lọ develop nínú tẹ́lẹ̀ kankan nínú ẹ̀kẹ́sí gbogbo ẹ̀rọ nínú bọ́yọ́kọ̀ tẹ́lá ẹ̀ ọ̀kan bọ́yá sí ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ ní ọwọ́ àpọ̀ fún àwọn student 25 pages ní lọ develop ẹ̀ kọ́mọ̀tì mátà ìwọ́n náà 25 pages ní mẹ́ lọ develop ẹ̀ kọ́mọ̀tì mátà ẹ̀ wà lọ́dún mẹ́rin ó ń bẹ láwọn lábẹ́rẹ́ kódà àgbà wa àwọn nígbà tí wọ́n wà ní lẹ́gbẹ̀ẹ́ ó ní àwọn àkùnkọ́ ní lábẹ́rẹ́ ìṣèlú àwùjọ ìdáǹtò lẹ́nu pé náà fọwọ́ náà kó pamọ́ tó jẹ́ ọ̀rọ̀ ìjẹ̀báyé ìpẹ́tipẹ́ fún òsì ìdẹ́lọ́pù ọdẹ tó dà tó dé kàkó yẹn fọ́dún lè kà kódà wọn ń gbé fúdú fíìmù náà tó fẹ́ kàó tẹ̀ kàó tó máa ń mọ jáde ó lágbára bí ìwọ̀ tó jẹ́ pé àsán rẹ̀ ló pọ̀ jù lé táwọn ará ọjọ́ wọn. ẹ̀yẹ̀ wá fún lámì ẹlẹ́ ogun tíra mẹ́rin tíra ìbá ní àtàwọn àbá olùmọ̀tọ́lá nìlà kàbẹ̀ ìfẹ́ sẹ́mbà ẹ̀sẹ̀ sí ìlónì gbogbo tó sí èjì olómọdé bí hajjimu fáìsì àtúwà àdìmọ̀gbélọ́wọ́ ìlọ àbímọ́sá sílẹ̀ sílẹ̀ tọ́ra àdínkù dọ̀ yípa so ẹyọ ṣé pọ̀fẹ́sọ̀ ní agbára ẹnìkan tó ní pẹ́sọ̀ ìgbò láyé ètò sára jọ́wọ́ àgbàjọ́ olùgbà ní ẹ̀wọ̀n tóun náà lọ kọ́ láàmù sí ọgbọ̀n tí èsẹ̀ kíkà dáwà lò bọ́lùmù kan nínú sílẹ̀ ẹ̀yọ̀ kan tó kọ ẹnìkan bíi dókítà láwà ń jókòó jẹ́ lẹ́nìkan tó ń ti máa ń kà láwà ń jókòó jẹ́ àwọn ọmọ bọ́ọ̀lù ìṣẹ́lá ẹ̀kùn omínà ìṣẹ́lẹ̀ omínà ìṣẹ́lẹ̀ yéé ṣe ẹ̀kùn lọ́kọ̀ yéé ṣe méjì ẹwọ sáré ìṣẹ́ yóò bá rí bọ́ọ̀lù ẹnìkan ló ti sáré yéé ṣe sáré ìṣẹ́ nínú ajá àtọ̀lá ní yéé ṣe sáré ẹ̀kùn ló ní gbogbo nǹkan ìṣẹ́ máa ń rò tó ọ̀lọ́ kí ayé tó aná lẹ́sìn ìṣẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà ní láti ń ta fírì after 40 لقوله صلى الله عليه وسلم أعمار أمة بين 60 و 70 ọjọ́ orí àwọn àdínà ní láàrin sí ti sẹ́mìtì ni ó bí ìfẹ́ pọ́ọ̀dù ní ọ̀pẹ́ ìlọ a máa wò ẹ̀lẹ́gbọ́nù inú àìsànáwáwó ẹ̀rìmọ̀gbọ̀lọ́ mo rò ẹlọ́wọ́ ní ọkọ̀ ẹ̀jákọ̀ ọmọ aráyé fẹ́ lọ́kọ̀ nígbà tí láyé. Àwọn ìṣàlùsọ táyì sí èyí ẹlọ ẹ̀ka lọ síbi àtìwọ̀n àlàfà àtò àwọn tí a lọ. Ẹ wò ẹjá fún àwọn ọmọ bẹ̀rẹ̀ lẹ́yìn. Àbí kí wọ́n dín wọn mọ́ ní ìlà wọ́n bí wọn lọ́sẹ̀ ní ìlà náà. Wọ́n kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe kẹ́kọ̀ọ́ náà wọ́n lọ wà lóyún. Fọ́ọ̀tù tọ́mọ́tì ẹ̀rú mọ́lẹ̀ yìí ìbára ti gbogbo rẹ̀ wà láti àwọ́wájẹ̀ wà sílẹ̀ púpọ̀ àwọn ìmúrájẹ̀ ẹ̀kàn pọ̀ kẹ́kẹ̀ẹ́ ẹ̀kàn sí lẹ́pọ̀ ká máa lọ àmì àkọ̀kálẹ̀ àtẹ́mẹ́ta àwọn ìkàmẹ́lọ́ mẹ́rin sí ti máa ti orí bèèrè láti pé máa kọjá ìdá ti kọkálẹ̀ kí ibi tá à ń lọ yẹn ìdíwọ́ ayé yẹn wọ́n á wo gbogbo àwọn olùkọ́ tá à ń sọ yìí kódà wọn lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́ wọ́n lórí ẹ̀rọ nínú wọn lórí wípé wọn yìí láàyè ìdí lọ jẹun wọ́n máa ń mọ oúnjẹ lọ́sọ̀ọ́ ní ìwọ̀n àgbo wa fún wọn nígbà tó ń pọ̀ síra àwọn àgbo nígbà tó fún wọn àti sọ̀lá bàbá wa kan níbàdàn lọ́ba ní sẹ́wọ̀n nígbà tí ń rí bàbá náà báyìí láti máa jẹ́ àwọn ọmọ olùmọ̀ ní nàìjíríà làwọn nípa kékeré náà gbàgbọ́ ọmọ kẹ́kọ̀ọ́ mo wá rí sí wọn tó ń jòkè sí àwọn àwọn àwọn olùmọ̀ nínú Islam róòmù tí bàbá yẹn ń gbé tébù wọn tó wà wájú wọn báyìí ibi tí wọ́n tẹ fẹ́ra ẹ̀yọ̀ kan sí nìkan láyé tẹ́lẹ̀ fẹ́ra gbogbo tẹ́wárí gbogbo rúùmù tó kù pátápátá síra gbogbo ẹ̀ bàbá yìí jẹun lẹ̀ wọ́n bọ́ síbi kan lẹ́gbẹ̀ẹ́ rúùmù kan wọ́n ti bẹ̀ ìjọ àwọn ìjà ní lẹ́nu ni pé tí bá ti tí bàbá sùn àbá ti sọ̀ láàrín síra àbọ̀ kan ìdíbi ìdíbi lọ́dọ̀ àpòkọ̀rọ̀kọ̀rọ̀ ráyè orí ẹ̀tọ́ ìfà lónìí bàbá ó sàájú sí àbájá èyí tó pọ̀ jù pé a wá wọn lọ ìníká bá lórí wọn kájẹ́rà ẹ̀kọ̀ kan ó ní wọ́n tún wọ́n sì lè máa ti sọ láti lọ́wọ́ wọ́n ń bẹ́ẹ̀ mẹ́rin tí ò bá jẹ́ mọ́mú bàjẹ́ sákẹ́ ni wọ́n gùn débẹ̀ ẹni wọ́n gùn débẹ̀ tí bàbá bá wá ń lọ tó kẹ́lú àwọn wà bàjẹ́ wọn máa ń tẹ̀lé wọn ni wọ́n bá wọn jáde lù gbogbo ojú ọ̀rá kàkàkàkà tó ti ní ìsọpọlọ wọn bàbá òun ọ̀tẹ̀ lọ sí ìtàn lóṣù ti máa tẹ̀lé owó ní ìzọ́mù kan torí àwọn onímọ̀ ẹ̀rọ nígbà tí ẹ̀sì kankan nǹkan ẹ̀ ń jẹ́ wá àṣìkò àwọn náà lákọ̀ọ́kọ́ kan tó lọ sí wá àṣìkò ẹlòmí ìwà béèrè béèrè kan lọ wọn láti divert àìsẹ́ǹtẹ̀ wọn padà sí nọ́mà tó dáhùn yóò mọ̀ mo láwọn náà tó bá ló bà dá sáà ń wò ní ìlú wa báyìí àwọn náà tún gbìyànjú báyìí ká tó wá máa sọ àwọn tuntun kàná kí n fi àwọn kàlímọ́tì kí n fi kí n fi tó lẹ́nu àwọn kàlímọ́tì díẹ̀ wọ́n ní àlàmùsáàlà muhanna mabutu alahaula yìí sọ fábà ìdẹ̀yìn àtẹ̀lẹ́sìn kàlámù gómìnà dúnìyà kọlílù bí nísìtọ́tẹ̀ ìlànà bó tó tààrí nà ní àwọn sàhábà táwọn sọ pé nígbà fọ́lọ̀ sí ayé táwọn tí kìí ṣe pé gbogbo táwọn jẹ náà làwọn ti ń jẹ yìí ẹ̀wà rí pé kọ̀m̀píàtò àwa òun ti dé nígbà bẹ́ẹ̀lẹ̀ ìsáàni wà lọ́ọ̀fún ẹ̀wà wọ́n pa dáadáa iṣẹ́ rẹ̀ pọ̀ mọ́bẹ̀rù ọlọ́run wọ́n rí ìkànsí wọ́n rí ìkànsí láyé tó jọ mọ́bẹ̀rù pẹ̀lú bẹ̀rù ọlọ́run wọ́n náà lónìí jamaana bẹ́ẹ̀lẹ̀ ìsáàtì wà á dẹ́nu lọ́ọ̀fún ẹ̀wà èyí máa sábà ẹ nípa mọ̀ tíráì nípa mọ̀ gbìyànjú ọmọ ìmúná fọ́ àwà wà ọmọ tẹ̀ múná látàárọ̀ dalẹ́ ọmọ mú wà ọmọ tẹ̀ mú wá látàlẹ́ dàárọ̀ lónìí àwọn táwọn yóò rí kankan fàtílà ni wọ́n ń tàn ààkàn ìpínlẹ̀ ilépo àtòwú oníwọ́n ń tàn náà mú náà sí náà bámu wá mọ́jú ààrí sí àmúlẹ́yìn kọ̀m̀pí àtàwọn ẹ̀sẹ̀ ìta fàfílà kí wọ́n lọ pọnmi láti níta wà yìí sí ẹ̀bá ń sọ nìkan ibi ni wọ́n gbé o ní àgọ́ bí wọ́n lọ sódò nísàlẹ̀ ọ̀rá kò sọ́kadà wọ́n rò ní wọ́n láti bẹ̀ àwátà ń sí omi àrùn níṣẹ́sẹ̀ gbogbo nǹkan tí ò ní gbà tó wa tẹbi kákan ṣe kíákíákíá kákarabọ̀ ìbádà òun ló wà ń bẹ síbẹ̀síbẹ̀ náà ìbádà fún kò lọ́mọ àlọ́wọ́ tó yé tí lájò gúnmọ̀ tó bá wá ìlàjò gúnmọ̀ tó bá wá kọ́nà fẹ́ kọ́ wà sí ó rọrùn ó pàdé ní mọ́tí láti lòkò sí ó rọrùn wà náà nù jàmánà bẹ́ẹ̀ lè sáàtù ọ̀dà mẹ́kọ́tùn nàlọ́ àwọn ìbádùn ọlọ́run sáà ń bádùn كأننا لم نسمع كلام قول الله تعالى فلما نسوا ما ذكروا به الله nígbà tí wọ́n gbàgbé ti Ọlọ́run tá نسوا ما ذكروا به wọ́n gbàgbé ran ti Ọlọ́run tá fi rán wọn létí فتحنا عليهم أبواب كل شيء àwa sílẹ̀kùn kẹ́ tó pọ̀ fún wọn ọlọ́mọ fìtà wa bẹ́ẹ̀ o bí ọ̀rọ̀ àwọn tọ́lọ̀ntọ́lọ̀ wọn yìí nígbà tí wọ́n ń tàbí ìtàn lọ́run tí wọ́n sọ pàkọ́ sí fàtánà àlẹ́yìn àbúwá àbàkúlìṣe tí ẹgbẹ́ àyà yìí nígbà tí wọ́n gbàgbé ọlọ́run àwa sílẹ̀ kò rẹ̀ tó pọ̀ pọ̀ tó rẹ̀ lù gbàtà wá sílẹ̀ kò rẹ̀ tó pọ̀ fún wọn àtà ìdá afárihó ìmọ̀ oúnjẹ wọ́n wá tara ẹ̀yà yọ̀kọ̀rọ̀ kí ló wá tẹ̀lẹ̀ àkọ́bí náà òun bá bọ́ tàtà òun bá ìdá òun mọ́ bó lè fún un bí àtẹ̀lóyà

نسأل الله سبحانه وتعالى أن يمنع علينا بالتوبة اللهم جعل التوبة ويوقظ قلوبنا فلن تتوقع معكو تواجه من الغفلة كما سنينه قوية مو إنه سميع قريب إنه سميع مجيب وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم بارك الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك